ọlọ́run bá tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ àtọ̀rọ̀ ìfẹ́ àti ìgẹ̀fún ànábì wa sallallahu alaihi wasallam. kí ọlọ́run bá kí ó kẹ́ kí ó gẹ̀ ẹ́ àti àwọn aráàlú àti àwọn ìjọ rẹ̀. àti àwọn aráàlú àti àwọn ìjọ rẹ̀. àti gbogbo èyí ń fún àjọrò wọn islam tó fi jọ pé dé. àti gbogbo èyí ń fún àjọrò wọn islam tó fi jọ pé dé. ọlọ́jẹ́ káwọn náà wà nínú wọn. ọlọ́jẹ́ káwọn náà wà nínú wọn àtiwà lórí gbólóhùn ọlọ́run tó sọ pé yá ayé alẹ́dínà àmọ́nú kùtìbà àlẹ́kùn síyá kàmá kùtìbà alẹ́dínà mi ń kábìlì fún làálà fún tàtàkù ẹ̀yẹ olùgbàgbọ́ òdodo. ọlọ́ọ̀bá ti àwẹ̀ gbígbà lọ́nà yẹn léyìn lórí. ó ṣeṣe lórí àwọn tó ṣáájú yín. kí ẹ lè bá a fáyà ọlọ́run. ẹ ní àná. ní àná asọ̀rọ̀ nípa alisi bẹ́ẹ̀ni gbọ́dọ̀ gbígbà àlékún síyá. asọ̀rọ̀ nípa alisi bẹ́ẹ̀ni gbọ́dọ̀ síyá. ẹ asọ̀ nípa pé irú ràn wọ́n ni. asọ̀rọ̀ nípa pé irú ràn wọ́n ni. ṣé ṣe àbíyá ni àbíjì síyá. ṣé àbíyá ni àbíjì síyá. so a ti fi hàn yí pé ọjẹ́ ọjẹ́ àbíyá èlíyà àbíjì èlíyà so ìyẹn ni pé àwọn kan sọ yí pé àwọ̀ tí wọ́n ti bá sábà tẹ́lẹ̀ ni. àbá sọ pé tí wọ́n ti bá sábà tẹ́lẹ̀ ni ẹ àwọn kan ti sọ yìí pé ali yẹn ti ti yà ní níbẹ̀ yà ní àfihàn ìyẹn ní pé ọ sọ̀rọ̀ ka ìran àwẹ̀ ìní sọ kì í ṣe pé àwẹ̀ tí wọ́n ti bá tẹ́lẹ̀

òun náà ní pé ali yẹn ọjà ali jìnsíyà ìbàyàn ìlàkìkọ ibi ọkùn sọ̀rọ̀ ń pa àwẹ̀ lásán ni pé àwẹ̀ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀. ẹ ṣùgbọ́n tá a bá wo bí ọ̀rọ̀ ti lọ́nu ọ ìkejì yẹn ali tọ́jẹ́ ẹ̀ẹ́dẹ̀gìníyà òní. bá wo bí ọ̀rọ̀ ti lọ nínú Quran. àwọn ọ̀gá ọ̀rọ̀ náà Quran alùpùpù kan ti fi ẹlẹ́ẹ̀kejì lọ́jọ́ dárí ìdíyà fún ara rẹ̀. ìdíyà tẹkíníyà. lọ́jọ́ bá ti ìdíyà àti ìdíyà. ṣùgbọ́n ìdí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ lọ àti àwọn tàfàṣì òun náà ní pé alítọ́wà ń bẹ̀ yẹn ali ali jesiya bayani hakiko ni ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ọjọ́ ẹ lẹ́yìn ìgbà náà làwọn abẹ́rẹ́ agbọ́nrin kẹsàn-án tó ṣe gbólóhùn ọlọ́run tó sọ pé kàmá kùtìbà alẹ́ nílẹ̀ dín iná mi ń fábílì kù ẹ àròjọ ọ̀rọ̀ yẹn lórí yín bá a ti sí lọ́rùn àyàn lórí àwọn tó ṣáájú yín. làwọn abẹ́rẹ́ ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kẹsàn-án lórí gbólóhùn kàmá kùtìbà alẹ́ kù asọrọ bá àwọn a sọ̀rọ̀ ń pa kókó ẹyọ kan péré nínú abala a sọ̀rọ̀ nípa ẹyọ kan péré. nípa kókó kan péré. a sọ̀rọ̀ nípa kókó kan péré nínú kókó mẹ́ta tí a fẹ́ sọ nípa abala àyà yẹn. ẹ alákọ̀ọ́kọ́ tá a sọ̀rọ̀ ń pa lánàá òun náà ni bí lẹ́dínà kọ́bìlànà kí ni wọ́n gbà lérò pẹ̀lú kí lọ kí ni a gbà lérò pẹ̀lú ẹ̀ àtàlàyé ẹ̀ lánàá. bàbá àwọn máa ń ṣe àtúntò lọ́wọ́ fún ọ̀sẹ̀ rẹ̀ lánàá ó náà lábàá ló wáyé pé kí ni wọ́n gbà lérò pẹ̀lú gbólóhùn pé àwọn èèyàn wọn ṣáájú ni. àwọn wo ni wọn ṣáájú wa àtàlàyé ẹ̀ lánàá. àwọn ni wọn ṣáájú wa àtàlàyé ẹ̀ lánàá. a sọ ìyapọ̀ ẹ̀nu àwọn onímọ̀ lórí ẹ̀. a sọ ìyapọ̀ ẹ̀nu àwọn onímọ̀ lórí ẹ̀. a sì lé ntọ́tẹ̀sùn ọ̀jù náà ní pé látòrí ànábì ádámù alẹ́ sàlátù ọ̀sálàmù lọ́dọ̀ ti fi àwẹ̀ lọ́lẹ̀ lótorí ẹ ló ti fi àwẹ̀ lọ́lẹ̀ a sì mú àyà tó ń tọ́ka sí bẹ́ẹ̀ wá wípé àwẹ̀ lè yàtọ̀ lọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run kan sí kejì ni. àwẹ̀ lè yàtọ̀ lọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run sí kejì ni. ẹ ṣùgbọ́n ìpìlẹ̀ àwẹ̀ Ọlọ́run ti tọ́ka sí pẹ̀lú pé ńgbà tó ní kí ọ̀nà jẹ́nu ọgbà ṣùgbọ́n kọ́mọ̀jẹ̀ ètò kan lórí ọmọ jẹ èso igi kan ẹ àìjẹ èso èso igi kan ara ìtara dúró nípa gbígbá àwẹ̀ nípa nǹkan náà nìyẹn. ara ìjẹ èso igi kan yẹ ara ìtara dúró nípa gbígbá àwẹ̀ náà nìyẹn. ẹ ti túmọ̀ sí pé ọlọ́run ọba ń dọ́lá lórí ẹ̀dá rẹ̀ pẹ̀lú kọfẹ́ pé nǹkan báyìí ni ẹ máa jẹ lásìkò báyìí nǹkan báyìí ẹ máa jẹ lásìkò báyìí. bí ìtọ́jú máa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tọrọ pọ̀ mọ́ abala àyà yìí. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tọrọ pọ̀ mọ́ abala àyà yìí. òun náà ní pé nígbà tọ́lọ́ sọ pé ká máa kutiba ala alladhina min qablikum nígbà tó sọ pé kutiba alaykumus siyam ọlọ́run ti ṣe àwẹ̀ gbígbà lọ́rùn àyàn léyìn lórí kàmá kutiba ala alladhina min qablikum bí wọ́n ṣe abáwé ṣe di ọ̀ràn àyàn lórí àwọn tó ṣáájú yín ká gbọ́ yé bẹ̀yì pé shari'u man qablana shari'u lana àti ìta bá ti rí ní òfin fáwọn ẹni ìtajú ṣé ọjẹ́ òfin fáwọn náà ni. ọjọ́ ìwà ìlú ọ̀rọ̀ yìí pé pẹ̀lú fúnra tọ́lọ̀ bá àdìgbà lásán yìí pé ṣé ìtọ́lọ̀ bá ṣe lófin fáwọn ẹni ìtajú tó ti di òfin fáwọn náà ni. ẹ ń bọ́ lọ́n sọ pé kùtìbá alẹ́ ikú mo ti yá a fún. ọlọ́run ọlọ́run ọlọ́run ti àwẹ̀ gbígbà lọ́rùn àyàn lórí lórí kàmá kùtìbà alẹ́lẹ́dí nàmí nkọ́bìlì fún bọ́lọ́n ti sí lọ́rùn àyàn lórí àwọn tó ṣáájú yín alísẹ́rì ìmọ̀ nkọ́bìlà náà sẹ́rì ńlá náà tí òfin tọ́lọ́ bá gbé fún wọn ṣé ó ti di òfin fáwa náà ni. ẹ agbọ́nrin ẹlẹ́ẹ̀kejì tá a yẹ̀wò níbi abala ayà yìí nìyẹn. agbọ́nrin ẹlẹ́ẹ̀kejì tá a yẹ̀wò níbi abala ayà yìí nìyẹn agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹta gbọ́dọ̀ sọ pé ká máa kutiba alẹ́lẹ́bí ìdàmì qablikum ẹ̀ ó ní kutiba alaykumu siyamu ọlọ́run ọba ó ti ààrẹ gbígbà lọ́rùn àyàn léyìn lórí ká máa kutiba alẹ́lẹ́bí ìdàmì qablikum bó ti sí lọ́rùn ẹ̀ lórí àwọn tó ṣáájú yín àkàwé tọ́lọ́run ṣeun ìran àkàwé wo ni nínú èdè lárúbáwá níbi ìbúlá

pé gbogbo òkejì míì náà tọ́lọ́wọ́ bá ọkẹ́ wàá sọ tábàrí pé nínú tí wọ́n nínú tó gbé kalẹ̀ fáwọn ẹni ìṣáájú ni ṣé àkàtí tó ti dára ẹ̀sìn wa

àfi tá a bá rẹ́rìí nínú òfin wa wípé ìtọ́ta kò òfin tí wọ́n ló kù. ọlọ́run ọba wa nínú ìwé wọn lábẹ́ láyé ìfẹ́ ọlọ́run ọba ọ̀tọ̀ tuntun ni ó yá lòdì láti fi pé òfin tó jẹ́ ìrìnà àwọn tòtájà àjọkù wa òun náà ni òfin tiwa náà lókùn bàtà àbájẹ nínú ìtọ́ta kò. ẹ nínú tí ó tún máa tọ́ka sí eléyìí nínú Kùránì lórí tí òfin àwọn ẹni ìṣáájú ìtọ́lọ́mbá òun náà ni àyà tọ́lọ́ fi ń sọ̀rọ̀ nípa anabi ibrahim alayhi salatu wa salam ibi ká máa rẹ̀ àyà yẹn wà ní suratul mumtahina àyà kẹrin sí ìkẹfà ọlọ́ni qad kana lakum uswatun hasanatun na ibrahima walladhina ma'ahu إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستكبرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتولى فإن الله هو الغني الحميد ọlọ́run sọ yìí pé lakọ́díkà ọlọ́run sọ pé kọ́díkà násìlákùn oṣùwàtò ní hasana tó ń fi ibrahim wàlẹ́dí iná máa wù. àwòkọ́sí eré ọ̀nbẹ fún yín látara ibrahim alayhi salatu wa salam táǹkì ní bàbá ìgbàgbọ́. ọlọ́run bá ìgbàgbọ́ ṣe wáyé pé àwòkọ́sí eré ń bẹ fún àwọn. ojú ojú wa kọ́ ọ̀sán wọn náà bá sọ fún wa ibi àwòkọ́ ṣe ṣe lára àdéhùn àìsàn yìí wà ní ìṣẹ̀lẹ̀ àgbàdo. ọ̀tọ̀ ni pé ntọ́lọ́ ń sọ rí ọ̀tọ̀ ni pé èèyàn gbàgbọ́ yìí nǹkan bá ń di ọ̀rọ̀ ọlọ́run ọ̀tọ̀ nìyẹn ẹ ọlọ́run sọ yìí pé wọ́n ti ká nàlàkùn oṣù wàtò ní hasanatun fi Ibrahima ẹ àwòkọ́sí rí ọ̀nbẹ fún yín látara Ibrahim alisalaatu ọ̀tara. ọlọ́run àdìgbẹ́lá ní àwòkọ́sí rí bẹ́ẹ̀ nípa nípa Ibrahim alisalaatu. bẹ́ẹ̀ náà ni wálẹ̀dì iná máa àtàwọn tí wọ́n gbọ́ pẹ̀lú ti ẹgbẹ́ wà àpèjúwe ìtẹ fọwọ́ òkú náà ni pé ńgbà tí ń sọ fún àwọn èèyàn wọn. àpèjúwe tẹ náà pé ńgbà tí wọn sọ fún àwọn èèyàn wọn. àwọn èèyàn wọn wo ni àwọn tí wọn gbọ́ lọ́n gbọ́ tí wọn bá Ibrahim bọ́. àwọn ọlọ́run wọn sọ pé àwọn wọn ní Ibrahim mi àwa mọ́wọ́ mọ́tẹ̀. kó níbi tẹ̀sí. àwọn ẹni wọ̀nyí wá náà ń tẹ àwọn ọmọ wọn náà kó níbi tẹ̀sí o. iná búra àwọn nìkan amọ́wọ́mọ́sẹ̀ ń pa ní àwọn òní báyé sí. àwọn ọmọ mọ́tẹ́ kó nípa ní àwọn òní báyé sí o. wọ́n mi máa ta àbùdù náà mi dùn ní ńlá. bẹ́ẹ̀ náà ni amọ́wọ́mọ́sẹ̀ níbi nǹkan mí bákan náà ní lọ́ọ̀dì láti mọ ọmọ gbọ́dọ̀ kó lè jọ mí tẹ̀sí lẹ́yìn ọlọ́run. ìyẹn ń gbà wo ní báyé sẹ́kọ́ń ti wá. ìyẹn nígbà wo ní báyé sẹ́kọ́ń ti wá. ọlọ́run wá ń fi yun káwa lùmọ̀ ń ṣe ọlọ́run lẹ́kọ̀ọ́ ipe kọ́ ìdátìlúwọlá ìwà ìbára ìgbà ipe ẹ ẹntì bá ń sẹ́bọ̀ kútu lè ọjẹ́ kọ̀bá àjẹba bẹ èèyàn kọ̀bá àjọba èèyàn kọ̀bá àjẹyàwó èèyàn kọ̀bá àjẹlásùnmí èèyàn èèyàn gbọ́dọ̀ jẹ́ pé kò ní bá ti nǹkan rárá kò sì ní bá ti kò ní bá ti pọ̀ lórí ojú ọ̀nà tó wà yẹn. ọlọ́run àtẹ̀sẹ̀ lọ́wọ́ ti gbọ́dọ̀ jẹ ibi ikú àwọn ìfúnmọ́ àtẹ́sẹ̀ náà lẹ́kọ̀ọ́ ìlú náà wà lọ́wọ́ ìlú òjòkó ẹsẹ̀ ló bá jẹ́ kó náà wá ti ká nǹkan mìíràn kọ̀ọ̀kan náà wọ́n bá wà lọ́wọ́ wàbàdà báyìnàna wà báyìnàkùn làdá wà tó wà lè bàgbọ́ ọ̀tá àti kórìíra ó ti tẹ̀lẹ̀ ó ti bẹ́ẹ̀lẹ̀ láàrin àwa àtẹ̀yìn. ọlọ́run wọlé ẹgbẹ́ ọ̀tá ti fi ẹgbẹ́ fojú hàn. ó ti bẹ́ẹ̀lẹ̀. ó ti ti tó fojú hàn láàrin àwa o. abadan láéláé àníbáyé ti pọ̀. láéláé àníbáyé ti pọ̀. ṣùgbọ́n o hàtà tún nínú bílà ìwà ìdàgbáyà yẹn àfìgbà tẹ ẹ bá tó gba ọlọ́wọ́ bá gbọ́ lónìí kan ṣoṣo. àyàfi tẹ ẹ bá tó gba ọlọ́wọ́ bá gbọ́ lónìí kan ṣoṣo. ẹtí kò ń lọ lẹ́tọ̀ọ́ síjọ́sìn. tẹ ẹ bá ti wá gbàgbọ́ àjẹpẹ́ ọ̀tá tá a jọ ń bá bọ̀ àti ìkórìíra ó dúpin bẹ̀rù. àjẹpẹ́ tẹ ẹ bá ti wá gbàgbọ́ ìwọ mùsùlùmí náà nígbà tí nígbà tẹ́sí nígbà tí èèyàn bá gba ìsìláàmù ọ̀yẹ́ kó wá jẹ́ pé ìjà kan ti ti ń bẹ láàrin ìwọ àti ẹ̀ àti ti ti ń bẹ láàrin bàbá rẹ̀ àti bàbá tiẹ̀ tó ti tẹ̀lé rí nígbà nígbà tí o ti gba ìsìláàmù kó o tó wá kọ̀ǹtínú rẹ̀ lẹ́yìn ìsìláàmù ọ̀kọ́ ti bọ́ ìmọ̀nù alẹ́ sọ̀rọ̀ àtọ̀sọ̀. ìwọ mùsùlùmí náà ló jẹ́ pé nígbà tẹ́lẹ̀ kò sí ìgbà náà láti wà láàrin ìjẹ́ àtẹ̀lẹ́ ẹni lẹ́ni wá padà wá gba ìsìláàmù nítorí ẹ̀kọ́ ọ̀gbìn ká torí ibi tá a tún lọ tuntun pọ̀ àbá ní ká tó àyà òdélẹ̀ àìbò ní bàbá ọ̀dà àbò tí a tún délẹ̀ ní àbí a tún mú ọmọ wa hàn ẹ́ ẹ́ wọ́n ní ilá kàwọ́lá Ibrahim ní abí ẹ̀ àyàfi gbólóhùn tí Ibrahim tọ́sọ fún bàbá ẹ̀ nígbà tá a nu pé ọsọ pé la tẹsíra nínú laka wà má amúlíkù laka mi yìí ní ilé yìí. ó ní wọn bàbá mi ń wá ń sọ̀rọ̀ àforíjì fún ọ lọ́dọ̀ Ọlọ́run bó ti ẹjẹ ebi lágbára kíní kan fún ọ tí ó wúlò fún ọ tó wá dà nìyí àwọn. àlejò ìmáàmù aleyhi salam ó wá sọ pé èrè bàbá mi olúmọ sọ àforíjì fún ọ lọ́dọ̀ Ọlọ́run bàbá àlejò ọlá bó ti ẹjẹ pé ìdàgbà kankan fún ọ ní ọjọ́ mi àti àwọn. bọ́lá ń hán náà mo gbé ọ̀gbọ́dọ̀ tọrọ àforíjì òun wà bẹ́ẹ̀ mọ́ mọ́mìnì kọ́gbọ́dọ̀ torí àforíjì fún ẹ nígbà tí ké fún múmi ní òdodo múmi ní lẹ́ẹ̀ta dó àfún èyí tó kú rẹ̀ tó kú lẹ́ẹ̀ta dó àfún. nígbà tí ké èrè fún múmi ní òdodo múmi ní lẹ́ẹ̀ta dó àfún èyí tó kú lẹ́ẹ̀ta dó àfún. ẹ tí ní bá ti kú fún kébèrè ẹ múmi ní lẹ́ẹ̀ta dó àfún àdúrà tẹ bá tẹ wàá tẹ sẹ fún kébèrè àdúrà kọlọ̀ ní òun náà lè látúbọ̀tán dáadáa àtúbọ̀tán dáadáa náà ní kọ́ gba ìsìlámù ìmúmi máa ń tún kókè bèrè ìmúmi nínú ẹ̀rọ àtàtà àbò yẹtẹ kókè bèrè ìyókù látàtà àbò àtàtà wa ti tó ní ìfẹ́ ìbàlórí ìfẹ́ náà. kókè bèrè bá wa kó kókè kò dé ìwọ̀ tó bá jẹ́ pé ń tó súnmọ́ wa ni ká lọ kí ní kì í wípé abadárò abarọ́jú ṣùgbọ́n àwọn àtàjọ àfóńtọ́ wà láàyè bí kọ́lọ́ ń gbógun náà láti tán dáadáa.

ọbẹ̀ sin anabi ibrahim aleyhi salatu wa salamu kò sì bẹ́ẹ̀ sin tiwa náà bẹ́ẹ̀ ni àní òsì bẹ́ẹ̀ sin kankan mú ní gbogbo àwọn anabi ọlọ́run. ẹ ọ̀bànà alayka tawakkalna anabi ibrahim sọ pé rí ọlọ́run wọ́n lágbára wáyé lè ka máa tútú bá lọ́dọ̀ ẹ̀ wáyé lè ka lè

ọlọ́run wáyé ní wọn lára ayà náà ṣe àwọn kan ti dáadáa fẹ́ fún yóò lára wọn o. lára wọn fún yín. lára wọn fún yín. liman kana yarju Allaha wal yawmal akhir fún ẹ bá ń tàgbé ilé wípé òun fẹ́ pàdé ọlọ́run lálẹ́ kìyàmà tó sì fẹ́ pàdé dáadáa ńjọ kan yìí. Mo bẹ bá ń tàgbé ilé fún fẹ́ pàdé dáadáa ńjọ kan yìí Ẹ wà máa ń yàtọ̀ wá ńlá ẹ ń bá tẹ́rí padà tí ọba tọ́lọ́n fa iná láha owó alẹ́ kan ní ọba ọba ọba tọ́lẹ̀ yìí ni. ọba máa ń tẹ́lẹ̀ padà padà ọba àgbègbè ọ̀dọ́ ìfúnra rẹ̀ àjẹsí fún ọba fẹ́ ti rọrọ̀ pé tí ń ti lọ́rọ̀ rẹ̀ lẹ́yìn ọmọ ó ní apá kan tó àwọn onímọ̀ wọn lo àyà yìí lórí wípé ọ̀ńtọ́ka ti pé sẹ́rí ìmọ̀ ń kọ́bílà náà sẹ́rí ìmọ̀ lánàá ẹ ẹ òfin tọ́lọ́pàá gbé fáwọn ẹni ìsáájú òfin náà ló jẹ́ fáwọn náà. àwọn ẹni ó lè wà ní pé òfin tọ́lọ́pàá gbé fáwọn ẹni ìsáájú òfin náà ló jẹ́ fáwọn náà látara àyà yìí o. ẹ ṣùgbọ́n ìmáàmù wa ṣáàbì yìí òun ọ̀faramọ́ ìtọ́ka nípa àyà yìí ó ní gbogbo eléyìí dá lórí tàwíìd kò sí ìmáàmù Ṣáfi'í ọ̀rọ̀ wọn fara ọ̀pọ̀ fara ìtọ́ka látara àyà yìí. àwọn ọ̀fara mọ́ ìtọ́ka látara àyà yìí ibi àyà yìí ti ń tọ́ka lọ́dún jẹ́ tàbí ìdíjọ́kùn tó lọ́ba ti ń tọ́ka sí. ẹ gbogbo àwọn Ọlọ́run àtàwọn òṣìṣẹ́ pátápátá ni wọ́n ti papọ̀ lórí ìyún bẹ́ẹ̀ ni gbogbo àwọn Ọlọ́run àtàwọn òṣìṣẹ́ Ọlọ́run ti lórí ìyún torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn àwọn afọ oníwùsùn àwọn ni wọ́n ṣe ìwádìí nípa mọ́tíálà yìí pọ̀. kò sí ìbejì nfa pé ọlọ́run ànábi wa sallallahu alaihi wa sallam ó gbé dìde pẹ̀lú ẹ̀sìn òdodo. kò sí ìbejì nfa pé ọlọ́run bá ti àlẹ́ bá sọ̀rọ̀ náà àlẹ́ wa sallam dìde pẹ̀lú ẹ̀sìn òdodo. ọlọ́run ti ṣe ní òpin àná ànábi ọlọ́run tó ẹgbẹ́ sẹ́ríyà rẹ̀ òfin tọ́lọ́run fún ńlọ́pàá gbogbo tiwájú rẹ̀ ọlọ́run ti lé òfin àwọn àdájọ́ ọlọ́run tó yá sí pé òfin tọ́lọ̀ ọba àdéjọ lájọ́ mọ̀ òun náà pàmò síwájú rẹ. ọ̀pá rẹ̀ ń ba akẹ́kọ̀ọ́ ni kì í fi bí ọ̀pá rẹ̀ ń ba àbílẹ̀ tàwọ́tì gbogbo wọn ni ẹjọ́ ń tàwọ́tì dù wá ṣùgbọ́n ìfọ̀síwẹ́wẹ́ tàwọ́tì tuntun wá wá lásìkò ànábì ọ̀sọ́lọ́lá àlùfọ́lá lọ. ọ̀pọ̀ rẹ̀ nípa akẹ́kọ̀ọ́ sẹ̀ríà àmọ́ àmọ́ pípọ́nà méjì ètò sọ̀rọ̀ nípa ayímọ̀ nípa ìgbàgbọ́ tọ́jẹ́ tawhid àti èsì ń sọ̀rọ̀ nípa àwọn akẹ́kọ̀ọ́ níta àmọ́ fara ṣe àbí tàǹfowó ṣe nínú ẹ̀sìn. ọ̀yẹ́fẹ́lẹ́ náà ń sábẹ́ ẹ̀jẹ̀ yà áhùn tún náà ṣe ìtọ́jẹ́ ìmọ̀ tawhid àti ìtọ́jẹ́ máa akẹ́kọ̀ọ́ nípa ìgbà. ẹ̀ ìtọ́jẹ́ máa tawhid yẹn nípa mímọ̀ ọlọ́run àwọn orúkọ rẹ àtàwọn àròyìn rẹ nígbàgbọ́ sáwọn mọ̀láìkà ọjọ́ ọ̀sán nígbàgbọ́ sí kádàrá lẹ́yìn ojú ọ̀lẹ̀ fún ọlọ́run gbogbo yẹn gbogbo ẹ̀sìn tó wá láti sánmọ̀ sí gbogbo yòó tí nípa ìwọ́n náà àti kárọ́ kan wọn lè wọ́n sáà mẹ̀lẹ́kà tàwọn òkútẹ́ rẹ̀ àti dágàrá náà bákan náà jùlọ rè gbogbo ẹ̀ pàtàkì látara ẹ̀sìn ìgbà láti sọ́nà. ẹ sọ fún ala Imran aya nineteen wípé iná dínà ìdálà ayẹlẹ Islam tí ń bẹ ó náà ní Islam. ọlọ́run bá ẹjọ́ jẹ́ ìsọ̀wá lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìgbẹ́ láwọn náà ní ìsìlámù. ẹ ìyá kọ́lọ́ ń lò àbáwá kórìtòbí nínú nínú tẹ̀sílẹ̀ dáńtí àlìjáàmù ilé àkàmù kura ó ní ìdíyà pé lọ́dọ̀ òun ó tún wọ̀n sí pé láti ìgbà tó ti dá àdébí ádámù alẹ́sàlátù ọ̀sálà iná ẹ̀lẹ́sìn ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ orí ẹ̀sìn ni gbogbo àwọn àdínábì ọlọ́run kan lé lórí. èyí àtọ́nà ọba àdìsọ́lọ́dọ̀ àti inú ayà yẹ èyí túmọ̀ sí wípé ẹ̀sìn tó lọ́ọ̀ ajẹ́pẹ́tọ́ ọba gbólóhùn islam ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ jẹ́ kí làákẹ́rẹ́ jí pé kí ni ẹ gbà lérò ṣé alìsílámù lè áàmù ni àbí alìsílámù lè ká. lọ́ba tó gbọ́dọ̀ islam ìlú ọjọ́ mẹ́ta náà yóò sílẹ̀ gbọ́dọ̀ mọ̀ islam tó wọ́n mú yìí ṣé áàmù ẹ lè áàmù ìyẹn ni pé gbogbo àwọn ànábì náà lọ́wọ́ ìtàkùn ìsìlámù àm òní ìwọlẹ̀ ọlọ́run gbogbo àwọn àtẹ́jọ́ ọlọ́run ló mọ̀ lábẹ́ rẹ̀. ẹ lọ́lọ́run sọ pé iná dínà ìdálà ayèlè islam dájúdájú ẹ̀sìn tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run iná ní islam. ọlọ́run sọ pé wà máa ń yá bíta gẹ́gẹ́ ní islam dínà fàlàyé kọ́bálà mínú wà ó wà fẹ́lẹ́ àkèrọ̀ tìmínà lẹ́kọ̀ọ́ ẹ bá ṣe pé ẹsìn míì ní sí yàtọ̀ sí islam ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ yóò sì wà nínú ẹnu òkú tó wá dà lùkìyà mọ́. ẹ máa ń gbé ti ní ṣe yàtọ̀ sí islam ó ń sọ̀rọ̀ fún ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ nínú ẹnu òkú tó wá dà lùkìyà mọ́. ẹ nígbà ọlọ́run fi ilé ìkọ̀ọ̀fà ya fi kankan sí kí túmọ̀ sí gbogbo àwọn àdínábí ọlọ́run àtàwọn òjẹ́ tí wọ́n ti lọ ẹ̀sìn islam yẹn ni wọ́n ń ṣe yòówù tó báyìí pé ń sin ẹ̀sìn ní ìyàtọ̀ sí islam ọlọ́run dúró wù nígbà lọ́wọ́ ẹ̀. nígbà tí ọlọ́run bá dẹ́gbẹ́ lọ́sọ̀rọ̀ áyà yìí kò fi àyà fún kẹta sí i ní ìdí túmọ̀ sí lọ́sọ̀rọ̀ ànábì ádámà àti àdúgbò lórí àdúgbò mọ́tòrò láàrin ọ̀sẹ̀là ìsìláàmù tó náà ní gbogbo wọn ti. ìsìláàmù ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlìsìláàmù lè pa ìyẹn ni pé ìsìláàmù tí ó wá pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ pé lábẹ́ ìsìláàmù lẹ̀ áàmù náà lọ́wọ́ ṣùgbọ́n àwọn òfin kan òun dá sàlẹ́sà pẹ̀lú ẹ̀ tó mú wá tóbi yàtọ̀ sáwọn ànábì ọlọ́run tó ṣáájú. ẹlẹ́ẹ̀kejì òun ni ìsìláàmù tó kọ́ ìgbéyà tó gbọ́dọ̀ ọ̀gá àdéjọ́lá wọ́n dá sàlẹ́sà fún àdéjọ́ ọ̀gá àdéjọ́ ọ̀gá àdéjọ́ sẹ́ríù mọ̀ ọ́bùlà na haliwa na ńlá náà adébíkọ̀ sọ̀rọ̀ nípa ntọ́jẹmọ́ta òhìrù ìlú ntọ́jẹmọ́ta òhìrù ńgbà àti àwọn ànábì ọlọ́run yòókù iná ìníta òhìrù lọ́dọ̀ wa gbogbo ń wo àwọn Quran Islam níbi akida kọ. sábà ń ẹni tó wà lọ́jọ́ ní Islam yéé ṣe o. ajẹ́ wípé nta ọba pẹ̀lú pé sẹ́ríkù mọ́ nkọ́bù lànà aliwa sẹ́ríkù lànà òun náà nípa àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn. ìlú àánú ọ̀sẹ̀ tó lọ ọ̀sẹ̀ àjọ tó fún àná àti àdébọ́lá akẹ́kọ̀ọ́ ilé náà a ti ń sọ èyí yíyọ wà nù Qur'an abọ́fẹsẹ̀rin lẹ́nu hadith ń sọ kéde tọ́wá nu inú ìta múlùmọ̀ràn kan lórí kan ìta wẹ́ẹ̀dà náà nínú òwe wọn láti fúnra wọn. tó sì á tọwọ bọ sì orúkú kí ọmọ máa jáde títí di sìn àjẹpẹ́ tọ́ba wà ń bẹ̀ kò sí kò dé gbára lé má. nígbà tó ti dá sílẹ̀ wọn náà tó iná lórí oríṣiríṣi àwọn iná ti wáyé látara rẹ̀ fúnra rẹ̀ nígbà wọn náà ti bàbá àwọn máa jáde láti lè tẹ̀lé wọn. ń sọ̀rọ̀ ọba iná ilé ìtọ́jẹ́ ìwé tiwa ìtọ́ba fún wa tá a wá wọnú Quran tá a wá rí ẹ̀rí kankan fún akẹ́kọ̀ọ́ yẹn ju wípé ọlọ́nkan sọ ń pa ànábì ọlọ́nkan tó ṣáájú lọ àbí awúnú àdí àárí ẹ̀rí kankan fún bẹ́ẹ̀ náà ti nú ọ̀nà tá a máa gba àbí tẹ̀lé àárọ̀ ọ̀nà kankan fún ju ibi ọlọ́nkàn sí ọlọ́nkàn làákọ rẹ̀ nígbà tí sọ̀rọ̀ ànábì ọlọ́nkàn lọ ṣé ìtọ́lọ́nkàn bá rẹ̀ ń ṣé àwa náà lè lò gẹ́gẹ́ bí òfin lọ́dọ̀ tiwa àbá lè lò ó. ìdáhùn nípa tẹ́tù òde fún ara ti yá rí. akẹ́tù bá ń sọ̀rọ̀ ọba. akẹ́tù bá ń sọ̀rọ̀ ọba nígbà táwọn àlùkòrán àti ti rí ọ̀rọ̀ bí ìtura iná ìṣẹ̀lẹ̀ abáyé àdúrà tàbí àṣẹ. àdìsọ fẹsẹ̀ nílẹ̀. àdìsọ fẹsẹ̀ nílẹ̀. ṣùgbọ́n ìṣe ti bó ṣe wá iná ni pé ń sọ̀tàn fún wa nípa àwọn ànábì ọlọ́run tó fi ṣáájú. lẹ́yìn ìgbà náà la tẹ̀sẹ̀ wá wo pé ìyá aríná ṣùgbọ́n tọ́jú àdìsọ tí ó sọ fún ọ tiẹ̀ lánàá bí ní àti àbí má ṣe àbí tí wọ́n ṣe tí wọ́n fi lọ àárí nínú kùrán náà àárí nǹkan tó ń ṣe ọ so inú gbogbo ọ̀nà míì tá a tún máa ń gbá tẹ̀lé inú sẹ̀ríà ibi kìyàmù ni ìdìmọ́rù ni ẹ̀ẹ́dọ́tò sẹ̀ríà ni àárín kankan. lẹ́yìn ọ̀gá náà ni wọ́n gbogbo àwọn ọ̀nà tí a tún máa ń gbà fún kùránì ní àdéhùn ni tàbí àwọn bá àwárí ẹ àríwí tó ti sẹ́yìn o ọwọ́ orúkọ ọlọ́run sọ nígbà tí ń sọ̀kan ànábì kan lọ àbádàn sàlám sọ nígbà tí ń sọ̀kan ànábì kan lọ ǹdó tó fún wa láti lò ó àrò òfin wa náà ni. ọwọ́ ọlọ́run ànábì kan lọ láti lò ó. nígbà tí sọ pé ya ayyuhal ladhina amanu kutiba kàmá kùtìbà alàlẹ́dínà mi kọ́bílì fún làálà fún tàtàkù ọlọ́ní ẹ̀yìn olùgbàgbọ́ òdodo àti ààrẹ gbígbà lọ́rùn ẹ̀yàn fún ní bá a ti ti lọ́rùn ẹ̀yàn lórí àwọn tó ṣáájú ní kẹlẹ́bà bẹ̀rù ọlọ́run. ọlọ́run àti rárá àtẹ̀wọ̀ lọ́rùn ẹ̀yàn fún yín bá a ti lọ́rùn ẹ̀yàn fún àwọn tó ṣáájú ní kẹlẹ́bà bẹ̀rù ọlọ́run. àti gbogbo òfin ọlọ́run kó lè bá a ṣàǹfààní fún wa ìlọlọ́run fi ń mú wa láti gbàgbọ́ lọ́n ti dáadáa máa lè sọ̀lá sọ̀rọ̀ sọ̀rọ̀ kéèjì àtìwà nígbà sọ̀rọ̀ lọ́wọ́ àlè sọ̀rọ̀. àtẹ̀sọ́nà ọmọ àtẹ̀sọ́nà tó fà ṣe látọ̀dá àtẹ̀sọ́nà ádámù àlè sọ̀rọ̀ tí ò fi rẹ̀ wọlé múlò fún wa sí ẹ tọ́ba jẹ́ ipe àárín gẹ́gẹ́ pẹ̀lú àwọn ọ̀nàbí ọlọ́nkan tí àwọn aṣọ àǹfààní òòlù àǹfààní kan lára àtẹ́jọ́ ọlọ́ọ̀kan fúnra rẹ̀ tá a bá rófin kan. tá a bá rófin kan nípa àdáni ọ̀rọ̀ tó kún ara rẹ̀ tí àtẹ̀lé nǹkan bí ti àlè sọ pé bẹ́ẹ̀ ní yóò dáká mọ́ ṣe tí àwa ní ìlú máa wà ní ẹgbẹ́ ti wa. so àwọn onímọ̀ wa sọ wípé eléyìí tá a wá ń wù yìí gan òun náà tó fi sọ́nà mẹ́ta. àwọn náà wá sọ pé eléyìí kan tá a wá wù yìí gan òun náà tó fi sọ́nà mẹ́ta. wọ́n ń bẹ́ẹ̀ nù òfin àwọn ànábì ọlọ́run tó ti lọ tọ́lọ́ sọ fún wa nù kùránì. àbúṣe ọlọ́sọ̀dá ń tọ́ fún agbára àtijọ́ yẹn pé a ti rí ẹ̀rí nínú Kùránì nínú òfin tiwa tọ́sọ̀ pé ẹ má lu ìlú ìlú òfin tó a nílò pé àwọn àdájọ́ náà tó ti lọ tó ti dàbí pé wọ́n ti ṣe náà wọ́n nígbà ti tó ní حرمنا كل حرمنا كل ذي ظفر ومن البقر والغنم حرمنا عليهم شحومهما إلا ما حملت ظهورهما أو الحوايا أو ما اختلط بعظم ọlọ́run ní àwọn yahudi tí wọ́n ti ṣáájú yín. ọlọ́run àwọn yahudi náà ti ṣáájú yín o. ẹ ọlọ́run sọ yìí pé àwọn yahudi tó ṣáájú yín a ti tẹ́lẹ̀ wọlé wọn lórí. ọlọ́run àwọn yahudi tó ṣáájú yín a tẹ́lẹ̀ wọlé wọn lórí. ẹ kó láti yé sóbori gbogbo tọ́ba jẹ́ ilé ìkànnà gbogbo ẹran tọ́ba jẹ́ ilé ìkànnà ẹ ọlọ́ni wọn ò gbọ́dọ̀ jẹ ẹ mbọ. oní ọlọ́run bá sọ yìí pé àtẹ́lẹ̀ wọ̀ fún wọn. ọlọ́run àtẹ́lẹ̀ wọ̀ fún wọn. gbogbo ẹran tó bá ti kan náà. gbogbo ẹran tó bá ti kan náà. ẹgbẹ́ bíi ti apá náà ọmọ fi tu nìyẹn. ti apá náà ọmọ fi tu nìyẹn. wọ́n ní ẹran tó lè kan náà wọn gbọ́dọ̀ jẹ́. ẹran tó lè kan náà wọn gbọ́dọ̀ jẹ́. àwọn tí ẹ ti lè kan náà oná sì ni oná sì ni àwọn ẹyẹ ẹ àwọn yẹn wọn lè kanna túmọ̀ sí pé wọn ò gbọdọ̀ jẹ wọn àfi tí ọba ti yí pé ọlọ́run fún ẹ ẹ ẹ àfi tí ọba ti yí pé ẹ̀rí ẹ̀ ń bẹ ní pé kí wọ́n lè jẹ lókù. àfi tí wọ́n yẹ kí ẹ̀rí ẹ̀ pé kí wọ́n lè jẹ lókù. ẹ apá kan tó àwọn tàbí kìtù sí pé gbogbo ẹran tí ọba jẹ pé kò ní ìka tí ọ là níbi ẹsẹ̀ àwọn ọmọ náà lọ́wọ́ pé gbogbo ẹ̀rọ bá lórúkọ bá sí ìkájọ́ ọ̀la ni. ẹ àwọn ewúrẹ́ àti màálù tí wọ́n là sọ́nà méjì ni wọ́n fi lẹ́tọ̀ọ́ àti máa jẹ wọ́n. àwọn ewúrẹ́ àti màálù tí wọ́n là sí ọ̀nà méjì ni wọ́n lẹ́tọ̀ọ́ àti máa jẹ wọ́n. wọ́n wá ní ti ràkúnmí ò rí bẹ́ẹ̀ fún ọ̀gbọ́dọ̀ jẹ ràkúnmí. wọ́n ti ràkúnmí ò rí bẹ́ẹ̀ fún ọ̀gbọ́dọ̀ jẹ ràkúnmí. bẹ́ẹ̀ náà sì ni pẹ́pẹ́yẹ tó ti bó ṣe ní ìka ìka ohun ọ̀la ó sì tún pápọ̀ fún ọ̀gbọ́dọ̀ jẹ. bẹ́ẹ̀ náà sì pẹ́pẹ́yẹ káyọ̀ ọ̀la ó sì ti wá báyìí ní mọ́tòlá ni ọlọ́ni ràkúnmí màálù ewúrẹ́ ọlọ́sìn lẹ́tọ̀ọ́ fún wa wà yìí kò sí ọlọ́ka máa jẹ́. ẹ ẹ lọ́wọ́ máa tẹ̀lé sí wa fún wa wọ́n lọ́wọ́ máa tẹ̀lé láti pé ràkúnmí màálù ìfẹ́fẹ́ ẹ̀ka máa jẹ́ òkú. ọlọ́sìn ni wà mí náà lè bá kọ́rí wọlé gánàmì àrùnà àlẹ́ ìyẹn ṣoṣo mọ́kùnmá. tí a ti bá ti sọ fún wọn pé kí wọ́n máa jẹ màálù wọ́n máa jẹ àgbò ṣùgbọ́n ọ̀rá ara rẹ̀ tí wọ́n bá gbàjọ wọn ò gbọdọ̀ jẹ́ èèwọ̀. wọ́n ní wọ́n ti fọ́ ọmọ ẹgbẹ́ tó máa jẹ màálù tó máa jẹ àgbò ọ̀rá ara wọn tó bá jọ wọn gbọdọ̀ jẹ wọn. wọn ò gbọdọ̀ jẹ́ ìwọ ni fún wọn. ìwọ ni fún wọn. báwa àlù mú sí ọlọ́run àwa ń jẹ́ ń ja ọlẹ́tọ̀ fún wa. ọlọ́wà ní bàtà ni wọ́n máa jẹ ọ̀rá yẹn ilá máa àmàlátìkù òru máa àfi tí bá ń jẹ́ bí ẹ̀yìn tó tẹ́rákọ̀ mẹ́rin bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ mẹ́rin kò sí ìwọ

ẹsẹ̀ nǹkan ẹ̀ẹ́ ọlọ́run ibi túmọ̀ sí pé eléyìí pẹ̀lú òfin tiwọn wọn ò gbọdọ̀ jẹ́ ṣùgbọ́n òfin ti wá bá wa ipá wa lẹ́tọ̀ àti jẹ́. ẹ̀ẹ́dì túmọ̀ sí pé òfin wá pọ̀ tó wọ ọ̀gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wa sí àwọn àti. adẹ́pẹ̀kẹ̀ èdè ń pe ilé ìlànà sọ pé sẹ́rí wọn kọ́ búlàdà áwùjọ sẹ́rí búlàdà ọ̀rọ̀ ọlọ́run yìí rárá. àjọ pé nínú àwọn olùpájọ fún àwọn àná ipò kòtùwà náà ni ọ̀rọ̀ lọ́sẹ̀ létí o. ẹgbẹ́ náà níjọ́ sátidé àwọn máa máa máa fi sinmi ni torí gbàgbọ́ wọn ni pé gbogbo àwọn ọjọ́ yòókù lọ́lọ́run fi dá àwọn ayé bí ọjọ́ sátidé wà lọ́jọ́ sinmi báwọn náà máa sinmi ọlọ́run ti sọ yìí pé wàhálà kọ́dé kálákínà sàmá wa ti wàhálà àrùbọ̀ wà máa bẹ́yìn náà wọ́n máa fi tètè àti àyà mi wà máa máa sànà àmì lùwù àwọn ọlọ́run ládàkámà èdè ìdè àtìlẹ̀ méjèèjì àti ntọ́gbẹ́ láàrin méjèèjì láàrin ọjọ́ mẹ́fà wàmọ́ ma sànà mi lúwo kíkà rẹ̀ kankan kò káwọ̀ ọlọ́ lórí dídá wọn. ẹ nínú wọn náà láti tẹ́lẹ̀ sí pé àwọn máa ń fi ọjọ́ sátidé wọn ní ìṣẹ̀lẹ̀ ọlá ó sì ti wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun lòún dá òun sì já ilẹ̀ fún òṣìṣẹ́ ọjọ́ mẹ́fà ní ìkẹ́kọ̀ọ́ àyà tá a wí ọwà ní súrátù kọ́ ẹ̀yin lọ́wọ́ àyà tàtí eight ẹ̀ ẹ̀ ń bá ń fi sátidé sinmi abẹ́ńbá mi sádìrí ṣe ọjọ́ ọ̀jọ̀gbìn rẹ̀ ọjọ́ àwọn yòówù náà ni. ẹ̀ńbá mi sádìrí ṣe ṣàbẹ̀wò ọjọ́ ọ̀jọ̀gbìn rẹ̀ ọ̀nà tó yòówù ní. ẹ ìta wa mú rẹ yìí kọ́lọ̀ ń já bọ́ ń bẹ́ o. ìta wa mú rẹ kọ́lọ̀ ń já bọ́ ń bẹ́ o. ẹlòmí ò tiẹ̀ fẹ́ mọ̀ nǹkan kan yàtọ̀ nígbà ọ̀yá ẹ̀ṣẹ̀ sátọ̀dẹ̀ àti sànńdé kódà ọ̀rùn máa fún mùsùlùmí pé ẹkùn sí ni o. ọjà ẹlòmí ọ̀pọ̀ yàtọ̀ ẹ ti túmọ̀ ọ̀rọ̀ ọlọ́mbì yún. ọ̀rọ̀ ọlọ́mbì eléyìí ò ẹ ó sì ń bẹ ìpẹ́kejì òun náà lè tó ṣe pé ọjọ́ òfin fún wọn ṣùgbọ́n ń bẹ nú ẹ̀sìn wa ẹ̀rí lórí wípé ọ ń sọ̀pọ́ọ̀tì nǹkan ìgbàrò òfin tiwa náà ni. bẹ́ẹ̀ ni ohun ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ló pé ó wà lójẹ́ tó ń bẹ nínú òfin tiwọn tí àwọn náà ti rí ẹ̀rí fún wa nínú ẹ̀rí tiwa náà wípé àwọn náà lè pọ́sì wọn nílẹ̀. náà ah, àdìpọ́sì wọn gbẹ nígbó kófin náà lọ́jọ́ fáwa náà. kófin náà lọ́jọ́ fáwa náà. irú pọ́sì wọn wà nù. ajẹ́ wípé lílo rẹ̀ ọ̀ràn yẹn ni ìwà lóhùn ìlú òfin tiwa ni kété bá ń lo òfin tiwọn. àyàtúwé lílo rẹ òfin tiwa náà ni kété bá wà kọ́ ti wò. lílo ọ̀ràn ni. lílo ọ̀ràn ni lílo ọ̀ràn ni. lílo ọ̀ràn ni. ẹ ẹ nígbà tá a bá wà ń ajẹ́ òfin tiwa tó wá ń tó wá lò ó ti wá là ń lò yẹn kì í ṣe pé nígbà tó wá pàtó tó ti wá là ń lò ó. inú inú àpèjúwe rẹ̀ náà wà aláwẹ̀ tá a wà lọ yìí tọ́lọ́ ọba sọ pé kùtìbà alẹ́ ìfúnmu sí i àmù kàmá kùtìbà alẹ́ lẹ́dí nàmí kọ́bìnrin fún ajẹ́pẹ́ gbígbà àwẹ̀ wa lórí pé òfin wa ọwọ́ àǹfà rẹ̀ ní kìí pé ń pa tó òfin tiwọn ajẹ́pẹ́ bá fọ́fà tí wọ́n á sọ pé ká gbà àwẹ̀ tiwa láti wọ́n gbà á.

bẹ́ẹ̀ náà ni ìtọ́jú ayáto rọ́jìm tọ́jú pé bá ti ṣe sìnà tó ti jẹ́ adélébọ̀ kálẹ̀ ló kó pa ayàtọ̀ wà mọ̀nsókà náà ń bẹ àti wọ̀ṣẹ́ káfí ìdá zanìyá fájìlìdú fárídùmọ́ òmọ́lì nàkàlà mìíràn láyé wàláwà àdìsún hadith. ẹ ibi ẹba jẹ àgbàlagbà lọkùnrin lóbìnrin lọjọ pé ó ti ní ti lọkọ tó ti sì ná ẹsọ ló kò pa ni ajẹpẹ òfin tiwa òfin tiwọn náà nínú ọlọdọ àwọn Yahudi ṣùgbọ́n òfin tiwa náà wá tó sọpọọtì ajẹpẹ òfin tiwa là ń lò fún bàtà bá ti ń lò ó. láti náà àwọn ti rí nínú òfin bá ti fún àwọn èèyàn náà àgbàlagbà bá ti sì ná ibi tí ní ajẹ́ pé ìrìn ẹlẹ́ẹ̀kẹta o náà lè tó ṣe pé ọwọ́ nù sẹ̀rí àtiwá ipe òfin tiwọn ni ṣùgbọ́n nù sẹ̀rí àtiwá gangan àwọn tó fi ń sọ̀pọ̀ tiẹ̀ so àárín nù kúrò àárín nù àdìsí púpọ̀ ẹ̀ káà gbà rẹ àárín. ẹlẹ́ẹ̀kẹta ìtọ́jà nù òfin tiwa ó sọ pé àìlẹ́ẹ̀kẹta fún nínú òfin tiwa fúnra rẹ̀. onígbà tó àti nínú tí wọ́n múra rẹ̀ ọ̀yẹ́sọ̀ rẹ̀ tó ti wáyé káwọn máa lọ sí ti wá lọ. ẹ jùmọ̀rò lè rìn lámà ẹ ẹ ǹgbọ́n sọ́wọ́ àánú òfin tiwa náà àbí òsì ń bẹ̀ ìtọ́pọ̀ jùlọ àwọn ọmọ wa lórí pé yìnyín náà ti wà ní òfin wa nìyẹn. nínú nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ wọ́n jẹ́ oyè wáyé pé wọ́n ti wà nínú òfin tiwa náà lórí. ẹ ẹ ẹ ní onímọ̀gáàbù àlìmàlìkíyà àti sàfìyà àti hànábìlà. ẹ̀yẹ ni ó ti gbọ́nà àfàwà màlìkíyà àti sàfìyà àti hànábìlà. ẹ àwọn dúró lórí ìyẹn. àwọn dúró lórí ìyẹn ibi tí wàhálà wà iná ni àpèjúwe. ibi tí wàhálà wà náà ni àpèjúwe. ibi tẹ́ ẹ tiẹ̀ lápèjúwe kan tó tiẹ̀ wà á mórí bọ́tọ́ là lọ́jọ́ pé a sọ pé sẹ́lù mọ́ ń kọ́bla náà wà á rí nǹkan kan tá a fi lè sọ pé bó ṣe rí nù ẹ̀pin tó a rí ibi tí wàhálà wà ní lọ́dọ̀ àwọn onímọ̀. ibi tí wàhálà wà náà ni pé àṣẹ wà á yẹ. a ti ẹ̀ ọ náà ní ìtọ́wánú Yusuf ayé àtẹ̀wòtì tù. tọ́tọ́ pé kọ́ọ̀lù náà fún kéjú suwa alimẹ́líkì wálé máa ń já àbírí ìmúdùbà ìyírí wàhánà bí ìfẹ̀yìn wọ́n ní ẹ̀yin ọmọ ẹ̀yà Yusuf ẹ wá nǹkan òsùn níta fi ń oúnjẹ o. ẹ̀fọ́ ẹ̀yà ọ̀yà Yusuf àwọn àtúntò àti tàfẹ́ fú ẹ̀ wọn ò ní ẹ gbé o ní ẹ bá ní ẹ gbé wọn parọ́ nù kọ́ra wọn náà wọ́n ti sínú ẹ̀wù wọn. ẹ wọ́n sọ pé àtàfẹ́ fú ẹ̀ wáyé máa ń jà àbí ní ìsinmi bá yé rí ẹ bá ẹwù ẹwù oúnjẹ tí ràkúnmí kan lè wù á sì gbé fún nítorí mú wa. ẹ mú wa oúnjẹ tí kan lè wù á jẹ fún wa sọ fún wọn sọ pé fún mi tọ̀ mí nù èmi èmi ti mú ọ̀dọ̀ mi kó wá ẹ̀. tí Jahala nìyẹn nínú sẹ̀ríà. wọ́n sọ pé jàhálà nìyẹn nínú sẹ̀ríà. ẹ ìdí jẹ́ àlìjàhálà òun náà ní pé kárí káwo tuntun pé àǹfààní kan adábàtí tó lè jáde látara nǹkan. wọ́n sọ jàhálà ní pé àǹfààní kan adábàtí tó lè jáde látara nǹkan. látara nǹkan. ẹ àwa fẹ́ sọ wípé ẹ̀sùngbọ́n ó ṣòro ṣùgbọ́n ó ṣòro yọ̀ọ́ la wàhálà lọ ó sì déédéé kí akùdí ọba àyàn lójú ọ̀nà kọ́mọ rí pé. ó ti lè ká kùdí ọba àyàn lójú ọ̀nà kọ́mọ rí pé. ẹ ẹ̀yàn wà wá ẹnìkan pé kó so lè bá ń pé tí ó fi tí ó fi délẹ̀ nítorí àǹfààní òun tó ọba lè dé ìfọ̀ yìí báyìí àtẹ̀délẹ̀ ni ó bá ti láàbọ̀ kọ̀ọ̀kan ní ọ̀ ní gbàngàn kan ìjọ wà pẹ́lẹ̀ kan wípé tó lè bá mi ṣe tó lè láti délẹ̀ tó tó bá láti délẹ̀ ìdílé òkú ọ̀nà ìjọba yìí ìyẹn lè kéde ẹ̀lú rí rẹ́díò. ìyẹn lè kéde ẹ̀lú rí rẹ́díò. ẹ bí kọjá yìí pé wọ́n ń gbẹ́ wọ́n ń gbẹ́ kànga àbíjà ń wá kan àgbàtà. ó ń tàn wá ní ìwọ̀n balẹ̀ tó kù bóun yìí òun ò lè gbẹ́ kànga bomi mọ́ tọ́ba jẹ́ kó lè bá ń gbẹ́ kan omi ní ìkùn yé báyìí. ìwé ìwà ẹ̀ tó fi wọ̀ fẹ́ náà lábọ̀ òdùwọ̀rọ̀ pláàsì rẹ̀ ọkọ̀ máa bẹ́ẹ̀ kulé o ọgbọdọ ká mọ ọmọ abẹ sílé lọba ní kòkúrò òun ó di ilẹ̀ ọmọ kó òun ti dé òun ó ti dé wọn àjọ kọ̀ǹpútù. wọn àjọ kọ̀ǹpútù. ẹ òní ọ̀wà á fi òye títẹ́ tó fẹ́ gbà tí pété yóò fi òun yóò ti wá gbogbo owó tó fẹ́ gbà yìí mọ̀ tí ó wáyé pé ọ̀nà rẹ̀ dé àbí kókò kànga tó súnmọ́ àdúgbò kó tó di pé ọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí ẹ̀. òní ọ̀wà á wò yóò fojú wò pé yóò rò gbogbo wàhálà tó lè bá pàdé látara rẹ̀ pé yóò tètè sí àti wàhálà tó wò ti kótó tó fi lè bá pàdé òfin. lẹ́nu bá ti wá kù à ń yùn ní lẹ́nu bá ti wá kù ní ilẹ̀ ní ẹ ìjára gbàyàn lọ́yà pé pé ọmọ tó ṣùgbọ́n tó fi yàtọ̀ ọmọ ara bẹ́rẹ̀ ti ìgbà ìgbà ìlú ìyàpá rẹ̀ ṣùgbọ́n ìyàpá náà tẹ̀lé ìgbé tí ọba ti dán mi kò ní kẹfẹ́ tí ọba wọn. bí àsìkò jẹ́ ń jà ní Maiduguri ìyẹn ti lọ sí Niger ẹgbẹ́ ọjọ́ chad ọdún ọlọ chad yóò ti gbàgbẹ́ kọjá lọ́wọ́ agbára àti tó lé gbẹ́mí gbàgbẹ́ kí máa tó súnmọ́ àti tó kú òní ní pọ́blẹ̀mù ọgbọ̀nà tó gbà tó fi gbẹ́mí dé chad báyìí tọ́ba ẹni bá wà kò gbé báyìí ní ọ̀sán tí ọba gbede káàdì kọ́pọ̀ kò ní gbà. nígbà tí àti wọn jà nígbà ìlú kò ní máa rẹ lẹni lọ sí dájú ti pé ìjà sí ìfẹ́mẹ̀ tí wọ́n ń bára wọn jà wọ́n ti wá ní àjẹta àrà pé tó lè fẹ́ síbẹ̀ tí ò lè sí ìkẹsàn fúnra rẹ̀ lọ́wọ́ tó bá ti lọ́ fẹ́ wọ́n lọ́ ọyàtọ̀ tí èèyàn bá yàn lọ́yà nínú sẹ̀ríà ibi ọba ṣẹdẹ òun láti irú owó tí ó gbà yín láti fún un àtẹ̀rọ̀ wá gbẹ́dọ̀ méjì ọkọ̀ sínú lákàn fi ìdòwò yẹn fún. ọyọ tó fi nípa rẹ lọ́jà nínú sẹ̀ríà ibi tí ẹni ẹ bá ti dé ibẹ̀ náà láti irú owó rẹ fún pàtó òkèlè sí náà. ẹ bí má bí mọ́tò tọ wọ̀ lólómi tọ ọ̀sọ́pọ̀ ń lọ jaba tọ wá délé gbogbo tọ wá bàjẹ́ tí ò lé lọ mọ́. bí mọ́tò tọ wọ̀ láti olómi tọ lọ́sọ̀ọ́ jaba tọ wá délé gbogbo lọ ọba jáde kú ń bẹ tó ògùn kọ́bọ̀ àbòsílù sí ọjọ́ ìyá rẹ̀ wájú ọlọ́run. ọba jáde níbẹ̀ tó ògùn kọ́bọ̀ àbòsílù sí ọjọ́ ìyá rẹ̀ wájú ọlọ́run. ìwọ lọ kàkúlẹ̀tì ibi tó ṣiṣẹ́ dé sáàrin ọ̀nà ni kò fún dajì èyí tó fi wọkọ̀ dé ọjà abatọ́ lọ kọ wọkọ̀ débẹ̀. ìwọ lọ mú jẹ kàkúlẹ̀tì ibi tó kù ibi tí òde wọ̀ bọ́ọ̀lù jẹ́ dajì wọ́n tó bá gbọ́ pé ewu kan bẹ lójú ọ̀nà àbáwọn ọlọ́pàá kan bẹ lójú ọ̀nà tó wá tó lè gbé mi lọ́jà àbá ó sì lóun ó gbé ọ débẹ̀ òun ọdún tó wọ́n gbà ó gbé mi lọ́jà àbá iye báyìí ní fún ọba gbé mi débẹ̀ ó sì lóun fara mọ́ bí ọba gbé ọ lọ́jà àbá kà gbà kọ́ bọ̀. yẹn ló ń gbé ọgbẹ́ ọgbẹ́ lọ́jà àbá bàbá ti fẹ́ tẹ́lẹ̀ ìlú kọ́ ní. ẹẹ ìyàtọ̀ tó wà láàrin jàhálà àti ìdára nìyẹn nínú sẹ̀ríà. ìyàtọ̀ láàrin jàhálà àti ìdára nìyẹn nínú sẹ̀ríà. ẹ ni wọn wá sọ yìí pé wálé máa ń já bí ìmúlùbà yìí wà á nàbí ìzẹ̀yìn ẹ bá lè mú kóńgò tá wá ẹ bá lè mú wá àápò ní ẹrù oúnjẹ tí àkúnmí kan lè wù ẹ má ní gbogbo tí a fi mọ ọjà a fi mọ ọjẹ ẹ má ní gbogbo wa a mú ní ẹrù síra ọjẹ síra ọjẹ kan ní ẹrù. ẹgbẹ́ ọ̀bá mú wa tó bá sọ pé ẹ wá táàrin ẹ wá táàrin àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ kan bá fẹ́ wá táàrin àwọn èèyàn tó wà bẹ́ẹ̀. àgbà kọ́tọ̀ torí pé information kan la ní àgbà pé information la ní kó fún wa lókun. ìgbà mi bẹ ní ẹni pé tẹ lórí information kẹta fún àwọn information kan àbí lágbájá wa tábà ti jẹ pé information yẹn true iye báyìí láti ilẹ̀ fún yín. dàhálà náà nìyẹn nígbà tí ẹ ti wá àwọn àbá wa ní ilé ọwọ́ àdúgbò ẹ̀sìn kànáàbì Yusuf alẹ́ sàlátì ọ̀sálà ló fi ṣe bẹ́ẹ̀. wọ́n lè wá ní àtàlẹ́ Yusuf ló ṣe bẹ́ẹ̀ o. ẹ̀ táwa náà lè ṣe bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà wa. wọ́n náà wà láti ṣe bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà wa. ẹ̀ àwọn àfa àwọn àfa mẹrẹ mẹ́tẹ̀ẹ̀ta ẹ alimalikiya ṣàfihìyà àti anabila wọn sọ pé alẹ ṣe pẹ̀lú àyà yìí. àwọn àbá mẹ́tẹ̀ẹ̀ta màlìkíyà ṣàfihàn àti àdáṣíà wọ́n jẹ́ pé a ti ṣe pẹ̀lú olùdókòwò ayà yìí. ṣùgbọ́n àwọn ànàbíyà àwọn ta kò ó. ṣùgbọ́n àwọn ànàbíyà àwọn ta kò ó. wọ́n ní àfi tó bá jẹ́ pé ẹrú èèyàn ká lọ àti àtúnyẹ̀rẹ̀ ká lọ làwọn àtẹ̀gbẹ́ bá lè bá a mú padà ní ká tún ẹ̀ láàfin nìkan lọ́nà tó bá gbé ìbára ṣe wé ìbá sá lọ bí bá ti gbé ìbá sá lọ ṣe fi padà á kò ní ìtura rẹ̀. ẹ wọ́n ní ọwọ́ ọbẹ̀ nìkan ló ti lẹ́tọ̀ọ́. wọ́n náà wọ́n tẹ̀sí lọ́dún ní láti lọ́wọ́ rẹ̀. ṣùgbọ́n àwọn yòókù kò lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ àwọn. ṣùgbọ́n àwọn yòókù kò lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ àwọn. láwọn torí pé sẹ́rí ìrùmọ̀ nǹkan bí lànà sẹ́rí ìrùmọ̀ lànà òfin tọ́lọ́ ti fáwọn tó ṣáájú

ẹ̀rí tí wọ́n mú wá sí tí àwárí ìtọ́ka rárá. àpèjúwe tí wọ́n mú wá yẹn. àpèjúwe tí wọ́n mú wá yẹn yìí tó wáyé ní àwárí ìtọ́ka rárá nínú ìṣẹ̀lẹ̀ àti wọn fúnra wa láti ṣe ìtọ́ka sí. ẹ àwọn tí àwọn tí wọn tako ìtọ́ka ìtẹ̀rí yẹn àwọn ọ̀sọ́ pé àwọn ọ̀sọ́ pọ̀ ti jàhálà tí wọ́n tako ìtẹ̀rí yẹn wọ́n ń jà wọ́n ní ìtọ́ka míì náà ń bẹ àwọn èèyàn kan tó yẹ pé inú àwọn tàbí àdéhùn ọ̀sọ́lá láwàlẹ̀ ọ̀sọ́lá kí wọ́n já àyè kan tí wọ́n gbà wọn lálejò nígbà wọn ọgbà wọn láyé ìdíkọ́lọ́ tó kébi ọ̀sán olórí wọn jẹ ní wọn adúlá wíwí ní wọn bá wọn fúnjẹ ní dẹ́líkà lórí ìlú òbí lọ ọdẹ àwọn ẹni táwọn lẹ́kà mẹ́rin kaba ìyá ẹ̀sìn bá wọn. so wọ́n ti ka oró ìjò ti lọ́dọ̀tọ̀ fájà ni wọ́n ka oró ìjò ti lọ́dọ̀tọ̀ wọ́n ti kó nǹkan fún wọn wọ́n ti wá lọ kó bá anabi sallallahu alaihi wasallam anabi wọ́n sọ̀tọ̀

ẹ wọn sọ pé ìlú náà tó bá àti ẹ̀rí ìtọ́wánu túráàtù yusuf yẹn. wọn sọ pé ìyẹn náà tó láti fún wa bá àti ẹ̀rí ìtọ́wánu. ajẹ́kùtì wà nù sẹ̀rí àwa náà nìyẹn. ajẹ́kùtì wà nù sẹ̀rí àwa náà nìyẹn. sọ àyà mi nínú àyà twenty eight ọlọ́run ni wọ́n náà bí fún à tó ń náà fún ṣeré lọ ọlọ́run ní sọ fún wọn. ọlọ́run bá wọn sọ̀rọ̀ ní padà fún àtẹ́lẹ̀ ìsọ́lẹ̀ ọlọ́run bá wọn sọ fún wọn. àpèjúwe mi nù o. àpèjúwe mi nù o. ẹ sọ fún wọn. ọlọ́run sọ fún wọn. ìpè omi ti di pínpín láàrin wọn. ìpè omi ti di pínpín láàrin wọn. ìgbà ọba kan ni ọ lọ bí omi. ìgbà ọba kan ni ọ lọ bí omi. ẹ ẹ ẹ ìgbà ọba kan ràkúnmí ràkúnmí ó lójó ẹ ìgbà ọba kan ẹ̀yin ẹ̀yin ẹ mọ̀jọ́ ọjà àrùkọ̀ mọ́ra wọn. ẹ àwọn àbá wa sọ wípé ẹ kọjá yìí pé àǹfààní kan máa yọ látara nǹkan àjọ ni tààlí wa máa jọ pin báwọn náà nínú sẹ̀ríà kọjá pé kí nǹkan jẹ́ pé àǹfààní ni kọ́ wá jẹ́ pé eléyìí ó lójọ́ kan èyí kejì náà ó lójọ́ kan lọ́ba múnú sẹ̀ríà àbí ká mú àǹfààní ìjáde kájọ wá pin torí tó ṣeé ṣe tẹ́lómi ọ̀dọ́ ní ọjọ́ tiẹ̀ kọjá pé ìṣe ọ̀pá ń tẹ́ yóò ṣiṣẹ́ nìkejì lọ ẹ dáhùn. lọ́wọ́ ayé rẹ̀ pé ṣé o lè já sí pé kárí àǹfààní kan láti ibì kan ká mọ wá jọ pé gbẹ́sẹ̀ yẹn lè pé bá wà lọ́wọ́ já pé àǹfààní yẹn gẹ́gẹ́. Téèyàn lè pe ní ọjọ́ ọjọ́. Téèyàn lè pe ní ọjọ́ ọjọ́. Kọ́kọ́jọ́ pin. Téèyàn máa kọjọ́ pin. Ẹ àbátìkù kan kọ́ máa pin. Téèyàn máa wá pin pin. Àbíkọ́jọ́ pin àǹfààní yẹn gan-an lèyọ́ jọ wá máa pàṣẹ méjì yìí. Bí àwọn ọmọ mẹ́tàlá tí bàbá wọn kàláì sí nínú dúkìá rẹ̀ ní kó fi màálù ìtúlẹ̀ ẹ̀ wàrà ti yọ níbi màálù. wàrà ti yọ mi màálù ṣé tí wọn fún wàrà dálẹ wọn wá tẹ ẹ pin ní adilẹtọ sí ni ni àbí kálukú ọmọ ọmọjọ kan iye tó bá bá ń bẹ ẹ bá dijọ kejì iye tẹni kan náà bá tó bá ń bẹ kó máa jẹ báwọn. ṣé tí wọn fún wàrà dálẹ ni kí mo ní wọn jọ fún mi àbí kó wọn ọmọjọ kan bá kí kó wọn jẹ wọn jọ fún mi kó máa wá wọn. wọ́n lé lè yí àmì láti wé nínú ìṣẹ̀rí àwa. wọ́n lé lè yàtọ̀ sáfẹ́ nínú ìṣẹ̀rí àwa o. wọ́n ní sábà inú ká lu so inu inu inú kájú nǹkan mìíràn nínú bá lè lẹ́sẹ̀ bá lọ lọ sí. báwọn tí wọn fara mọ́ ìtọ́ka wọ́n sọ pé ìdíyàjẹ lọ́dọ̀ fi ilé ìṣe fún wọn kò gbọ́dọ̀ jẹ́ pé inú ìdíyàjẹ láti wá yóò fi táwọn ọmọ lò. àwọn tí wọn fara mọ́ jẹ́ pé ìdíyàjẹ lọ́dọ̀ wọn fara yẹn. àwọn tí wọn fara yẹn lọ́dọ̀ fi ilé ìṣe fún wọn wọn akẹ́tùtẹ̀ fún mú wá oná òdùn lálàáfíà. oná òdùn lálàáfíà. wọ́n sọ àwọn akẹ́kọ̀ọ́ mi náà ṣùgbọ́n ọlọ́run ọba nìkan ló ní mímọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ fẹsẹ̀ nílẹ̀. wọ́n sọ àwọn akẹ́kọ̀ọ́ mi ọlọ́run ọba nìkan ló ní mímọ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ fẹsẹ̀ nílẹ̀. nínú ẹ̀ nínú ẹ̀ náà ti ànábì ti ànábì ẹ̀ẹ́. anabi musa alayhi salatu wa salam. àbí àbẹ̀rẹ̀ àgbáyé pèlè báyìí. anabi musa alayhi salatu wa salam. gbọ́ ọ̀bẹ fẹ́ yàwó tọ́lọ́ tọ́lọ́ tọ́lọ́ tọ́lọ́ fẹ́rẹ̀ sọ́fà. ẹ ẹ tọ́wọ́ alọ́dún mẹ́wàá ń bẹ̀. ẹ tí ọba tí ò ní gba owó rẹ̀ sáfò lọ́yẹ́ pé bàbá àyàwó ni wọ́n máa gbà àbí àwọ wọn máa gbà fún. ìgbésẹ̀ ni tí ó máa fẹ́ yàwó yóò sì ní owó tó fi sọ̀dá àti tó náà ní lọ́ máa fi bàbá àyàwó yóò sì ní gbogbo ìyàwó tó bẹ̀rẹ̀. tí mo sọ fọ́ lè sọ̀rọ̀ kò sí pé máa fi lọ sí ya bàbá àyàwó ní ìṣẹ̀lẹ̀ àwa fẹ́ẹ̀wò náà ni lọ́ máa ti fẹ́. tó náà lọ́ máa ti fẹ́. ẹ̀ kí wọ́n máa wá fún ọ̀rọ̀ lọ fún wà sí ìlú tó ọ̀rọ̀ máa wá. ẹ àbí àbí kí wọ́n máa gbà fúyàwó straight. àbí wọ́n máa gbà fúyàwó straight. ìdánwà ló ẹ̀sìn kò sínú ẹ̀sìn tó agbá lọ sí bàbá ọmọ. kò sínú ẹ̀sìn tó agbá lọ sí bàbá ọmọ. kò sínú ẹ̀sìn wa ká lọ sí bàbá ọmọ bàbá ìyàwó. kò sínú ẹ̀sìn wa ká lọ sí bàbá ìyàwó. kò sínú ẹ̀sìn wa rárá. kò rárá. obìnrin ló di sàdá àti ẹ̀. obìnrin ló di sàdá àti ẹ̀. ìtọ́wọ́ alẹ́ sọ kọ́jẹ́ pé ikú kójú ọ̀sọ́kù kan tó ti fẹ́ kórè rẹ̀ tẹ́lẹ̀ ó ní wàá ní kọ́ bá kórè rẹ̀ kó fi ti kó fi ti sàdá àti òun. lọ́wọ́ alẹ́sọ̀ sọ àkókò rẹ̀ owó tí yóò fi ṣe sọ̀rọ̀ àti òun kó wá lọ́mọ ṣiṣẹ́ ní wá lọ́mọ aṣọwó yẹn láti máa lọ fún fún ìyàwó rẹ̀. ìtọ́ka yẹn àwọn àbá náà tó gbé sáìtì ẹ̀ wípé ìyún náà bẹ́ dírẹ́sì wa èdè tó ti dírẹ́sì wa. àwọn àbá wa náà tó pé ó ti tẹ̀lé pé ìyẹn ọkùnrin tí orí nǹkan kan tí obìnrin sàdáàkì ànábi ọ̀sọ́lá láàlú ọ̀sọ́ àbílẹ̀ rẹ̀ pé kí èwo ló ti há tó koran ọwọ́ àtọ́ ayé àtẹ̀tẹ̀ kí á kó ọdún àlè mọ̀ ha lájẹ́ tó lọ kọ́. ìlànà bẹ̀rẹ̀ náà ti wọ́n náà ní pé ọkùnrin tó náà fẹ́ fẹ́ ìyàwó fúnra rẹ̀ tó ti lóun òbí ìjẹun náà wà lójú ìjọ àlẹ́mú sàkárà ló kọ́ lọ́kọ́ ẹ̀ kọ́ lọ́kọ́ obìnrin yẹn adé pé ọlẹ́tọ̀ọ́ kéèyàn gbowó ọjà lórí pé yẹn ń kọ́ yẹn ní Kùránì nípa kíkọ́ ọkọ́ àsórí. owó ọ̀yà yẹn lọ́wọ́ àti sàdáàkì fún un owó yàyẹ lọ́wọ́ àti ọ̀dọ́ àti. ẹ ti túmọ̀ sí pé ìyún náà tó ti wà nú ẹ̀sìn wa. ẹ oríṣiríṣi ni àwọn onímọ̀ náà tó sọ lórí ìyẹn náà. ẹ ṣùgbọ́n ìta ṣùgbọ́n ìta fẹ́ẹ́ lò náà ni wípé ètò ìrìnlẹ̀jù náà ni pé sẹ́rífù mọ̀ nǹkan bí lánàá sẹ́rífù lánàá máa làm yẹ́rì níbi sẹ́rí iná máa yẹ ìdákùrù ìtọ́ba jẹ́ sẹ́ríà tọ́jọ́ òfin fáwọn tó ṣáájú òfin náà ni ọmọ ẹjẹ́ fáwọn náà ló kú àtà àbárí nù òfin wa ìtọ́pa rẹ̀. òfin ìtọ́jà tó ṣáájú fáwọn àdúgbò ṣáájú òfin tiwa náà ló kú àtà àbárí òfin tẹ nínú ẹ̀rí táwọn onímọ̀ ti fi sẹ lórí eléyìí náà ní àyàtà ti tàsíwájú yẹn. nínú àwọn àyà mi òun náà ní suratul An'am àyà nẹ́ńtì ọlọ́ọ̀bá sọ pé ulaika alladhina hadallah fábí huda mọ̀kẹ́tẹ́dì àwọn ànábì ọlọ́run tó ń ká lẹ́hún àwọn tọ́lọ́ ń fọ́nà mọ́ nìyẹn ojú ọ̀nà tiwọn náà nípa ọmọ tọ̀. ọlọ́run bá àdéhùn ọlá ẹlẹ́gbẹ́ àwọn ànábì ọlọ́run tó ń bọ̀ fún ọmọ bá àdéhùn ọlá rẹ̀ ọ̀rọ̀ náà mà ní wọ́n ti wá ojú ọ̀nà wọn ti wọ́n náà wọ́n sọ. ẹ kò sì so pé yà láàrin ìtọ́jẹ́ ìmánì àbí ìtọ́jẹ́ akẹ́fẹ́sì. ìtumọ̀ ti gba alikọ́sì wọn níbi méjèèjì náà. ìtumọ̀ ti gba alikọ́sì wọn níbi méjèèjì náà. ẹ̀sìn sọ́ràtò náà lè aya one sọ pé tó máa awọ́ ẹ̀yìn náà ilé ìka àní tẹ̀bí mílíọ̀tà Ibrahim hanifa àwọn ọlọ́run amánsẹ́ ti wà sallallahu alaihi wasallam tí kò ma tẹ̀lé ẹ̀sìn Ibrahim alẹ́ sọ̀rọ̀ àtọ̀ sọ̀rọ̀. àwọn ọlọ́run ọba àdìsẹ́lá amánsẹ́ náà ẹ sísọ àyà kankan sí i. nígbà tó bí àyà kankan sí i. náà wá àyà ń bẹ àbí ọ̀rẹ́ ẹ̀kẹtàlá bẹ́ẹ̀ ọlọ́run sọ pé shara'a lakum mina ad-dini ma wassa bihi Nuhan ọlọ́run ti gbé kalẹ̀ fún yín lófin inú ẹ̀sìn ntọ́lọ́ ti ṣe lófin fún anábì ní wà ní sàlátì ọ̀sálà síwájú. ọlọ́run ti ṣe lófin kalẹ̀ fún yín nínú ẹ̀sìn nínú lófin fún ní àti ntàbí ránṣẹ́ sí ọ. àti ntàbí ránṣẹ́ sí wàmà wàsọ̀yìnà bìhí ibrahim wà musa wà wàmà wàsọ̀yìnà bìhí ibrahim wà musa wà isa àti káwọn ọlọ́run ti gbé kalẹ̀ lópin fún Ibrahim àti Musa àti Isa. àti táwọn náà máa dé láti kékeré lónìí fún Ibrahim àti Musa àti Isa. ọlọ́ni ń ta àti ránṣẹ́ sí wọn òun náà ni a ní àfihàn sí ìnáwálá àtàtàfà rúra kú sí i ẹ máa ń fi ẹsìn Ọlọ́run tó ẹ gbọ́dọ̀ sọ ní yẹlẹyẹlẹ lórí ẹ. Ọlọ́run ní sáà sọ fún ẹ náà ní pé yọmọ ẹgbẹ́ ìsìn Ọlọ́run máa dúró ní ọ̀wọ́ alali musiriki nàmá tẹsí fúhùn mi lẹ́yìn ó ní afọ àwọn kèfèrí tó ń pè wọn sí ó náà ní tàwọ́fíì mọ́lọ́lọ́kan. onírànlọ́mọ kèrè lórí bí wọ́n kó wọ́n sí òun náà ní mọ́lọ́lọ́kan. man wọ ọlọ́run ní máa fà sọ́dọ̀ ara rẹ̀ jọ́ sàlẹ́sà. ẹ tọ́ba wọ ọlọ́run ní máa fà sọ́dọ̀ ara rẹ̀ jọ́ sàlẹ́sà. wáyà sí ilẹ̀ yìí mọ̀ ní ẹ bá tọrọ tó bá lọ ọ̀dọ̀ ọlọ́run náà lọ́lọ́run ọ̀fọ̀nà mọ́. ẹ bá tọrọ tó èyí tó máa من قبلنا sẹ́rífù لنا ọ́bùlà náà sẹ́rífù lánàá ìmọ̀lá miyàkùn fi sẹ́rífù náà máa yẹ ǹkàkùn ẹ òfin tó ṣáájú fáwọn èèyàn tó ṣáájú òfin náà ni ọmọ ẹgbẹ́ ti dé fáwa náà ló gbà tí ọba ti mú òfin wa kí tó ṣe pé ọba rẹ. ilé ìrẹsì tó ń bá ọ̀rẹ́ pé òfin tó jẹ́ sọ́rọ̀ tó dé fáwọn ọ̀rẹ́ lẹ́yìn ilé ìjọba fún ọ̀rẹ́ lẹ́ẹ̀kẹta lórí gbólóhùn ọlọ́run tó ní pé kúkú bá lẹ́yìn tó ń الصيام كما كتب على الذين من قبلكم ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta náà fẹ́ ni pé àkàwé bọ́lọ́run ṣe o ìlànà tó ń tẹ̀sí bí wù nínú ọmọ bàlágà. ẹ àkàwé mu irú àkàwé mu lè kí ni ojú kànáà sí àwẹ̀ tí wàá fi jọ ti wọn tó kó wá àtàwé ni wá. àtàwé ìlú àtàwé ìlú ìlú àtàwé rẹ àtàwé ìlú àtàwé ìjọba wọn nínú ìròyìn tiwa. ẹ nínú ẹsìn tiwa ẹ ìmá àwọn onímọ̀ bàlágà wọn ní orúkún mẹ́rin ọgbọ́dọ̀ mọ́ ọmọ ṣẹlẹ̀ tí n ta bá kò ní tẹ̀sí bí èyí ká bá ti ṣe àtàwé. àwọn onímọ̀ bàlágà wọn ní ìjọba ọgbọ́dọ̀ mọ́ ọmọ wà. ẹ ta ta gbé kalẹ̀ ta fẹ́ wé nǹkan àti ta fi wé àti irinṣẹ́ ta fẹ́ lò láti fi wéra wọn àti ojúkànnì tí wọ́n gbàgbọ́ra wọn. ìta gbé kalẹ̀ àti ta fẹ́ fi wé àti. ìta gbé kalẹ̀ ta fẹ́ fi wé nǹkan. ìta gbé kalẹ̀ ta fẹ́ fi wé nǹkan àti tá a fẹ́ fi wé àti rè tẹ́ tá a fẹ́ lò láti fi wọ́n lóra wọn àti ojú kan náà tí wọ́n gbà jọra wọn ẹ alimusaba walimusaba wìdí wọ́n àdá tó tẹ̀lé wọ́wájú musaba ẹ mẹ́tẹ̀ẹ̀ta ọgbọ́dọ̀ kó tẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin sọ́ọ̀rì ọgbọ́dọ̀ kó tẹ̀ ọwọ́ àti ètè kọjá pé mẹ́rẹ̀ẹ̀rin náà ni wọ́n sọ jáde lẹ́nu kó ṣeé ṣe kọjá pé wọ́n fa ẹyọ kan rí àbí méjì rẹ̀. ọmọ ṣe ṣe ìfúnni mẹ́rin nínú ọkọ mi náà ṣẹ́nu àgbọ̀já tuntun wọ́n pa méjì rẹ̀ tàbí ọ̀kan lóru rẹ̀. ètí ọ̀sìn lè parẹ́ òun náà ní irinṣẹ́ tàbí wájú sábà ojúmọ̀nà tẹ́ gbàjọra wọn. ìtọ́jú lè parẹ́ náà ni ìtọ́jú lè fi

ó lábíjọ nǹkan alìmùsábà òbí oní oní kìnìún ẹ nínú nínú ọ̀rọ̀ àwọn oníbàlágà ó náà ní pé àbíjọ nǹkan tó ojúkọ̀rọ̀ jẹ́ gbàjọra wọn ó gbọ́dọ̀ lágbára lára mùsábà òbí ní mùsábà òbọ̀. lọ́dọ̀ àwọn onímọ̀ ní pé ojúkọ̀rọ̀ tó ti jọra wọn ọ̀rọ̀ àwọn mùsábà òbí gbọ́dọ̀ sọ pé ràyẹ̀tù asàdá kàdáyé ní mísàdá gbọ́dọ̀ sọ bá àwọn àgbòkọ etí òye fẹ́ kọ ike mo rí kìnìún kan sọ́dà gẹ́gẹ́ bíi sẹ́ẹ̀lù bíi àfin. wọ́n lè lè fọ́nà tọ́lú mọ́ ní kìnìún kan sọ́dà bíi sẹ́ẹ̀lù nínú àfin. ẹ ajẹ́pẹ́kẹ́ ni àkàwé tọ́lọ̀ kàmá kùtìbà nàmi kìtàbà kìtàbà tó náà. oni musaba kìtàbàtò síyáàbì àlẹ́ oni musaba òbìlì àdáàtò tẹ̀sí náà ní káàpù wájú sábà yìí tẹ̀mí fara. nínú ìṣẹ̀lẹ̀ ìṣàkóso rẹ̀ ayọ́kùnrin ẹ̀ ẹ̀ àwọn èèyàn ti kọ́ sí àwọn ẹ̀ alábẹ̀sí ìkànnì òṣèlú rẹ̀. Ah! wájú sábà yìí. wájú sábà yìí. <laughs> ojúbọ ẹgbà jọra wọn onìkan náà ni wọn dà á kọ. ojúbọ ẹjẹ wọn lè lè lè ẹ àwọn onímọ̀ wọn wá sọ̀rọ̀ lórí àwọn tẹ̀síbíù ti bẹ fún èdè lárúbáwá ọkọ̀ ṣùgbọ́n ìfẹ́ ká kóra wa sí àìlójú pẹ̀lú ẹ̀. àwọn náà wá sọ̀rọ̀ nípa oríṣiríṣi ìran oríṣiríṣi tó wà ní ẹ ṣùgbọ́n kò sí àsìkò síbi pé ká máa kàlí torí kìí ṣe gbogbo ẹ̀ lọ bá ń tà ń dé mu ṣùgbọ́n pa wípé ṣé aṣọ aṣọ wájú sábà a ti sọ àdáàbò tẹ̀sílì àbá aṣọ méjèèjì àbá aṣọ kan nú ẹ̀ ó pé tọ́nà márùn-ún nípa pé amẹnugba wájú sábà ojú ọ̀jẹ̀ ń gbàjọra wọn àfi àdá ti tẹ̀síbí yẹn sọ́tà ẹ̀ sí asọ́ àbá asọ́ ẹ̀ o tẹ̀síbí wa kó sọ́nà márùn ẹ̀ tẹ̀síbí wa alákọ̀ọ́kọ́ òun náà ni wọ́n ń pè ní tẹ̀síbí olùmúrúsàlì òun náà tó fi pé aṣọ àdáàtú tẹ̀síbí irin tẹ́tà lù amẹnubà. alákọ̀ọ́kọ́ wájú tẹ́lẹ̀ pé aṣọ irin tá a dúró ra wọn ẹgbẹ́ tá a lò láti dúró ra wọn. ẹ ẹ sì ní pé bí ajá yìí aṣọ wípé ká máa kó síbà alẹ́lẹ́bí nàmi ọ̀bẹ̀bẹ̀ fún káàpù tá a lo àdáàpù tẹ̀síbì ni àjẹpẹ́ tẹ̀síbì tó wà lọ́wájú wa àjẹpẹ́ ọba múrísàdù náà lọ. àjẹpẹ́ káàpù tá a lò lẹ́yìn àdáàpù tẹ̀síbì ni àjẹpẹ́

ẹ̀hẹ̀ a ah, nígbà a bá wá parí a tún tẹ̀sí ìwé muhakkad ní àlà arúgbó fúnra tó ń fi dàwárán ipe ilẹ̀ ọ̀dà ẹ̀gẹ́ bíi bọ́ọ̀lù nípa yíyí rukutu. a ilẹ̀ ilẹ̀ a wà yìí ká kàlìkàkúrà àbí káàfù sí àjẹ́ pé tẹ̀síbí nìyẹn wa tẹ̀síbí mẹ́. Eh, ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àtẹ̀síbíù ní mujmal ẹ̀tẹ̀síbíù eh, tó ṣe pé àmẹnubá ojú kan náà bí àwọn méjèèjì ti jọra wọn àmẹnubá ìlànà pè ní mujmal. ẹlẹ́ẹ̀kẹta wọn náà gbọ́dọ̀ tẹ̀síbíù mujmal nípa pé àmẹnubá ojú kan náà jọra wọn. ẹ̀ta eh, bá sọ pé zayidun asadun àsọ pé bí kàdà àbá ní zayidun kà asadin lèlú gà gẹ́gẹ́ bí ẹkùn ọ̀dọ̀ àyọ̀ ti tẹ̀lé àmẹ́nu bá mi jẹ́ ẹjọ́ bí ọjà ara wọn àjẹpẹ́tẹ̀ sí olùmú tí wọ́n dùn yẹn. ẹ ẹ tẹ̀síwì tó wà ń bí àyà yìí nígbà tá a ti sọ̀rọ̀ wájú sábà yìí tá a ti mẹ́nu bá àjẹpẹ́tẹ̀ sí bí mọ́rọ́sà ló mú jù mọ́lẹ̀. tẹ̀síwì tó wà ń bí àyà yìí àjẹpẹ́tẹ̀ sí mursalu mujimalu ẹhẹ mursalu nípa bí asọ káàkiri tọjú àdá ti tẹsíwì mujimalu nípa bí amẹnubawajú sábà lórí náà ní pápá bá abẹ́rẹ́ àdáṣe sí lórí lórí náà ní pápá abẹ́rẹ́ bá ti sábà. ẹ ẹ ẹlẹ́ẹ̀kẹrin nínú tẹ̀síbíù oná ní ìpín tí wọ́n pè ní àtẹ̀síbíù olùmọ̀fásọ́l oná lè ta bá sọ̀rọ̀ wájú sábà. ẹlẹ́ẹ̀kẹrin wọ́n á tó tẹ̀síbíù التشبيه المفصل ẹ atẹsibiu ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ló sì ga jù nínú gbogbo ẹ̀ náà ni wọ́n fi ní atẹsibiu ìbàlẹ́rù kọjá yìí pé káka mẹnuba ẹ musaba àti musaba òbí àdáàtú kẹsìbí àti wájú musaba yìí àmẹnuba rárá. òun náà ni ká máa ká fa àdáàtú kẹsìbí àti wájú musaba yìí ká fa méjèèjì rẹ. kásọ yìí pé zéédùn afàdùn lásán láti dá lé. ẹ̀ẹ́ àti wá sọ yìí pé ìdí bẹ́ẹ̀ nù ayá yìí òun náà ni àtẹ̀sìbí olùmọ̀ọ́sálù àlùmọ́júmọ́lù ọlọ́run fi ti jẹ́ ọ̀ràn yẹn àwẹ̀ lórí àwọn ẹni ìṣáájú ó fi wé ìjẹ́ ọ̀ràn yẹn tiwa náà kọ̀ wá sọ ojú kọ̀nà wo ni wọ́n gbà jọra wọn. ọlọ́run fi ìjẹ́ ọ̀ràn yẹn àwẹ̀ nínú ìrìnàjò ṣáájú ọwọ́ ti pé ìjẹ́ ọ̀ràn yẹn tiwa náà bá rẹ̀. ẹ ṣùgbọ́n ká má gbàgbé bí ọlọ́run ti sọ fún wa tẹ́lẹ̀ ìpele lè ń alẹ́ náà mi ń kó ṣẹ́ra àtà ń wà mí àdá ọlọ́run ti sọ fún ànábì wa sallallahu alaihi wa sallam ike gbogbo yín pátá tẹ́jẹ́ ànábì ọlọ́run àti gbàdúrà àti fẹ́ẹ́ ti ẹ ìtumọ̀ àti pé alipapọ̀ níbi asúlù sẹ̀ríyà ṣùgbọ́n ń pa ojú fọ̀nà tá a gbà lò á yàtọ̀ síra wa. ìlú ìlú alipapọ̀ níbi afẹ́sùn sẹ̀ríyà fúnra rẹ̀ níbi ìpínlẹ̀ sẹ̀ríyà ṣùgbọ́n àyẹ̀papọ̀ lójú fọ̀nà tá a gbà lò. alipapọ̀ bí wo alipapọ̀ alimọ̀papọ̀ kéde dandan dábọ̀ papọ̀ possibility la ń sọ ẹ̀sìn ní alipapọ̀. <laughs> a lè papọ̀ níbi ìpìlẹ̀ ká má papọ̀ níbi ojúkọ̀nà tá a gbà lo ìpìlẹ̀ yẹn. a lè papọ̀ níbi ìpìlẹ̀ a lè má papọ̀ níbi tá a gbà lo ìpìlẹ̀. ẹ̀hẹ́n tábà wá ní ká wòye sí àwẹ̀ tó ń bẹ nínú Islam. tábà ní ká wòye sí àwẹ̀ tó ń bẹ nínú Islam. a rí i pé ó yàtọ̀ sí àwẹ̀ táwọn Yẹ̀wúdí àtàwọn Nàsárà. a ti wọ́n yàtọ̀ sí àwẹ̀ àwọn Yẹ̀wúdí àti Nàsárà nípa pápántí jáwẹ̀ àti ọ̀nà bá a ti gbà á ẹ̀ ìdí ọ̀ràn ẹnìkan láti jọ papọ̀ kìí ti pé ńpa tóo ni àwẹ̀ ń gún sí rí. ìdí ọ̀ràn ẹnìkan láti papọ̀ kìí ti pé ńpa tóo ni àwẹ̀ ń gún sí rí. ẹ̀ ó sì ti tó ìdí ọ̀ràn yẹn ó ti tó láti fi wéra wọn lọ́lọ́ fi fún wa bẹ́ẹ̀ sí yá ayyuha alladhina amanu kutiba alaykumu siyamu kama kutiba ala alladhina min qablikum àti àwẹ̀ lọ́ràn yẹn lórí lórí bá a ti dé lọ́ràn yẹn lórí èyí ọ̀rọ̀ ẹ̀ tó lọ́wọ́ àti ìdílé tó fẹ́ra wọn ìyẹn náà ti tó ní ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní ọ̀rọ̀ ẹ̀ wá. ẹ̀kẹ́ ó ti tó láti fi àti àkàwé láàrin nǹkan méjì. ó ti tó láti fi àkàwé láàrin nǹkan méjì wa. ẹ kèé ṣe wípé ọwọ́ afẹ́kájẹ́ pé àwa yí padà àwa gbàwé báwọn ti ń gbà tiẹ́ ẹ ṣùgbọ́n ń gbà tọ́lọ́ wá tẹ àkàwé lórí dídí ọ̀ràn yẹn náà ọlọ́run náà ni fi ń sùn pẹ̀lú ẹ̀. ọlọ́run náà ni fi ń sùn pẹ̀lú ẹ̀. ẹ tó ń sùn pẹ̀lú ẹ̀ o nìkan lọ́mọ ṣùgbọ́n nínú táwọn onímọ̀ sọ iná la fẹ́ sọ yìí. ètò ń sùn pẹ̀lú ẹ̀ nìkan lọ́mọ ṣùgbọ́n táwọn onímọ̀ sọ la fẹ́ sọ yìí. ẹ òun náà ni wípé kí àwa mùsùlùmí náà kálíbà ní àkúlé kan ààwẹ̀ yẹn torí pé ó ti ṣe ní sẹ̀rí àfọ àwọn kan tó ṣáájú wa. ìyẹn tó náà kò tún lè bá ìdí àkọsílẹ̀ sí àwọn ìyẹn torí pé ó ti ṣe ní sẹ̀rí àfọ àwọn kan tó ṣáájú wa. ẹ àwọn tó ṣáájú yẹn torí pé ọlọ́run rí pé ẹ̀san tó pọ̀ ńbẹ́ńbẹ́ fún wọn dáadáa pọ̀ tó dáadáa ńbẹ́ńbẹ́ tó pọ̀ fún wọn ó sì fẹ́ káwa náà ká ní irú ẹ̀ ká ní ìpín bẹ́ẹ̀ ló sọ pé òun ṣe lọ́rùn ẹ̀yàn bó ń lọ́rùn ẹ̀rú àwọn tó ṣáájú. nítorí pé tó pọ̀ ńbẹ́ńbẹ́ fáwọn ọ̀dọ́ wọ̀nyí lórí ìmọ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ lòun ìwé ìjọba ẹ eh, inú inú inú sísun ẹlẹ́ẹ̀kejì òun náà táwọn onímọ̀ sọ òun náà ní pé ńgbà tí eh, ọlọ́run sọ pé òun ti ṣe lọ́rùn yẹn lórí àwọn tó ṣáájú tí túmọ̀ sí pé ọlọ́run ṣe ń rọrùn fún àwọn náà rí gbà ẹ̀yin náà ẹ kàtí tó le ọlọ́run ṣe rọrùn fún ẹ̀yin náà tẹ́ mọ̀lẹ́ rí lọ́lọ́run ti jẹ́ pé àyà tó tẹ̀lé gbára mu ọlọ́run tẹ̀lé pé kí ni àyà máa ń dáa àwọn ọjọ́ tó mọ̀ ń wọ̀n ni. lọ́lọ́run ti àyà tó tẹ̀lé gbára yìí pé àwọn ọjọ́ tó mọ̀ ń wọ̀n àwọn ọjọ́ yìí. àwọn ọjọ́ yìí ẹ bá ní kẹ́kọ̀ọ́ bí ẹ láti lè fi sọ̀rọ̀ ìlú ilẹ̀ gbàrà ẹ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wípé ọlọ́run fẹ́ ọlọ́run fẹ́ kájúyànjú láti pọ̀ sí awọ ẹni ṣáájú lójú ọkọ̀kọ̀ lójú ọdún lè sísú ayé ká máa ń kú síbi alẹ́ nílẹ̀ nínú mi kọ́ mi. ẹlẹ́ẹ̀kẹta ni pé ọlọ́run fẹ́ kájú pọ̀ sí àwọn ìtọ́jú ẹni ṣáájú lọ́jọ́ pọ̀ sí ṣáájú ẹgbẹ́ òṣèlú ìjọba àjẹ́ ife ìdí ọ̀ràn àyàn àwẹ̀ pẹ̀lú àwọn tó ṣáájú àti tiwa nípa wípé ìkẹnuró lọ́jọ́ pa wá pọ̀ ṣùgbọ́n báwo láti máa kóró àwọn nǹkan wo ni ọmọ túnṣe àwọn nǹkan wo ni ọmọ bàjẹ́ àtẹ̀ mọ́ gbàlàyé rẹ̀ bí àwọn àjà mi àti àti ìjà níbi sọ̀tọ́ làwọn yìí. àdéhùn ìjà mi ìgbésẹ̀ pa wá pọ̀ òun náà lè jẹ́ oró láàárín àwọn ọ̀rọ̀ tó dájú àti àwa náà fúnra wa. gbà ọ̀rọ̀ ọ̀rọ̀ kò tẹ̀ ìlàwìlà àjẹkójú pẹ̀lẹ́ tí ó sì wá yàtọ̀ àtẹ̀mọ́ gbàlàyé ẹ̀ nínú àyà míì àbínú àdìsá nẹ́bí ọ̀sán lọ́la àdìsán lọ́la. ẹni mú ẹ̀ fún mi báyà tó ṣe ra wọn àdàbà bá àgbà lè ṣe máa yà bí ìlànà àdìsá lẹ́yìn ìṣòro so ọlọ́run tí wàá ta wá lólobó nínú àyà àwẹ̀. ọlọ́run wá ta wá lólobó nínú àyà àwẹ̀. ẹ nínú àyà àtọ́jọ́ wọn ra èsì sẹ́fù bẹ́ẹ̀ ike òhèlélá làkúrú. laylata siyami rọ́bàkù yìí làánì sáà ikùn ọlọ́run sí lẹ́tọ̀ fẹ́ yẹ mùsùlùmí o ipe ẹ lè súnmọ́ àwọn ìyàwó yín lóru àwẹ̀. ọlọ́run àti ìlọrin lẹ́tọ̀ fẹ́ yẹ mùsùlùmí ẹ lè súnmọ́ àwọn ìyàwó yín lóru àwẹ̀. ẹ ẹja tó wá léèrè ìbéèrè kan ìbéèrè oúnjẹ mọ́ kíkù ìtọ́sí agbára pọ̀. àwọn ajá ló béèrè ìbéèrè kan agbára laylata siyami ilà àní arọ́pùtù arọ́pàtù ilà àní sáyìkùn ọlọ́ni ilà làkún laylata siyami arọ́pàtù ilà àní sáyìkùn ọlọ́ni ló ti lẹ́tọ̀ fún yín kẹ́ ẹ súnmọ́yàwó yín lóru àwẹ̀. ọlọ́ni ló ti lẹ́tọ̀ fún yín kẹ́ ẹ súnmọ́yàwó yín lóru àwẹ̀. ẹ alẹ́ ìta fèsì ẹ òru ewu òru àwẹ̀ wo ìlà fèsì rẹ̀ tọ́lọ́ ní alẹ́ súnmọ́yàwó wa tó wu àwọn eléyìí tó ti lọ ẹni àbí wu àwọn èyí tí ń bọ̀. olú àwọn èwo lọ́wọ́ sọ̀rọ̀ yẹ fún wa. àti bá a ti wà lónìí ní ìsìn nílò ní twenty one kọ tó ní tuesday báyìí àwọn oníkan tuesday oní tuesday abẹ́ ẹ̀kọ́ ni òru èyí ń bọ̀ yìí só òru ìtọ́lọ́ ní alẹ́ súnmọ́ yàrá wa ń bẹ̀ ṣé òru ti àwẹ̀ sílé yìí nísẹ̀ pọ̀ ni àbí òru àbí òru ti àwẹ̀ sí ń bọ̀ tọ́lọ́ ní alẹ́tọ̀ àti àtìmọ̀yàwó fẹ́ wọn bẹ̀. òru èsì ń bọ̀ fún àwẹ̀ wo ni lọ́lọ́run sọ pé ọlẹ́tọ̀ fún yàtọ̀ súnmọ́ ìyàwó yìí ṣé òru ètò tẹ lọ́ọ́ ni àbí òru èsì ń bọ̀ ni ọba tò ní mu ni àbí ni ọba dọ̀là mu ṣé yorùbá mi yé àdúgbò yìí òru èsì ń bọ̀ yìí ní ìsìn tọ́lọ́ ní ọlẹ́tọ̀ kí ẹ̀sùnmọ́ ìyàwó yìí nítorí àwẹ̀ èwo ni nítorí àwẹ̀ èwo lọ́lọ́run fi lọ bẹ́ẹ̀ nítorí àwẹ̀ ilé ìta ń gbà lọ́wọ́ yìí ni àbí nítorí àwẹ̀ ti ń bọ̀. ahẹ́ ẹ̀sìn jàre ẹ̀sìn jàre àjẹwíké òru ni máa ń ṣáájú ọ̀sán nínú Islam. ẹ àti ọjọ́ kékeré láàrin ọdún lọ́jọ́ ìgbé ẹ ẹ ẹ ọ̀sán ni máa ń ṣáájú òru rẹ̀. àwọn ọjọ́ kan láàrin ọdún lọ́jọ́ ìgbé ọ̀sán ni máa ń ṣáájú òru rẹ̀. a ní ìsìn pé owó èsì ń bọ̀ yìí ọlọ́run ní ní pépọ̀ bá àwẹ̀ èsì ń bọ̀ jẹ́ lọ́la títúmọ̀ ni máa ń ṣáájú ọ̀sán mo wá ní gbogbo ọdún pátá nínú Islam òru náà ni máa ń ṣáájú ọ̀sán àti òru ẹyọ kan lọ́jọ́ kọ̀ọ̀kan rẹ̀ máa ń ọgbà tó kò súnmọ́ òun náà ní Laylatul Arafa òun náà ní Laylatul Arafa òun náà nígbà tá a bá lu ọ̀sán àràfà tán ló tó kan Laylatul Arafa kìí ṣe pé òwe tó ṣáájú òun tó jẹ́ ife ọ̀sán rẹ̀ ṣáájú rẹ̀ nínú sẹ̀ríà. ẹ kọlọ kọlọ kọlọ ń kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ òye rẹ o ẹ kó sì sàlékún mọ̀ fún wa o ẹ ọlọ́run túbọ̀ ọlọ́run ti wá tara lólógbò yẹn ó túmọ̀ sí pé èyí ń pé ọlẹ́tọ̀ ká súnmọ́ bẹ wa ń a fi yàtọ̀ sí àwọn ìjọ tó ti lọ. ìfọ̀nà ìfọ̀nà ìfọ̀nà lólógbò yẹn ọjọ́ ti pé ó yẹ ẹgbẹ́ ìfòyín yẹn ìtọ́ka náà sì bẹ́ẹ̀ náà àdìsí ànábì wa sallallahu alayhi wa sallam. ó ti wá ní ọ̀rọ̀ àti sọ̀rọ̀ ìtọ́ka míì tó ń bẹ nínú àdìsá nàbí sallallahu alaihi wasallam. ẹ̀ẹ́ nípa wípé téèyàn pé ká ti fi máa sínú lásìkò tá à ń sínú yìí ní kí àwa la nìyún kì í ti ti wọn. ẹ àdìsí yẹn náà àdìsí àti Muslim gbà wá. ẹ látọ̀dọ̀ sáàl gbónú ẹ ó ní òjúṣe ọlọ́run sàlálà àlùwọ̀sára sọ pé láàyè sáàlù náà sọ̀bù xeyìrì má àjálù lùfẹ́tẹ̀ àwọn èèyàn wò ní yẹ̀wò ní gbò pẹ̀lú dáadáa ló pàṣẹ bá tètè ń sinú. ẹ nínú ẹgbà wá bì ọsọ pé láàtà sáàlù ọmọ kì í àwọn àyè ọmọ mi wò ní yẹ̀wò ní gbò lórí dáadáa ló pàṣẹ bá tètè ń sinú. nínú ẹgbà wá bì ọsọ pé àwọn àyè ọmọ mi wò ní yẹ̀wò ní gbò nínú ẹgbà wa mi ó ní látàzáàlú ummati ala sunnati máa lámtẹ̀ntẹ́sẹ̀ bìkítìrì àlùdùn àwọn àlùmọ̀ mi wò níyẹ̀wò nígbò lórí súnà mi lókù àti wọn bá tẹ̀tẹ̀ máa retí kíláwọ̀ ọyọ́ sámà kí wọ́n tó sínú. ọdún mẹ́ta wá sí ọjà ilé àwọn àlùmọ̀ mi kò níyẹ̀wò nígbò lórí súnà mi láti lè tó padà láti máa ṣe lọ́wọ́ ni wọn bá tẹ̀ máa retí kí ìràwọ̀ ojú hàn sánmà kí wọ́n tó máa sùn. ẹ àdìsí alákọ̀ọ́kọ́ àti kejì nínú Bukhari àti Muslim lọ wà. àdìsí ìfọwọ́ wa sọ kẹ́yìn yìí òun wà nínú ẹ ẹ nínú sọyún ní twenty nine. ó ti wà nínú federal court hakim àwọn méjì sọ pé àdìsí ọ̀fẹ́sẹ̀ nílẹ̀ ní. èyí túmọ̀ sí pé lọ́dọ̀ tí wọ́n tó bá ti wọ̀ wọ́n ó sì ṣe sùúrù wọ́n ó retí pé sílẹ̀ àwọ̀kọ́ ti pẹ̀lú òkú ti bẹ́ sámà ńgbà ọba tó hàn ìgbà náà wọ́n tó wà sí i. ṣùgbọ́n tí dáàbò bò sínú ànábi wa sálàmà àlùwà sálàm òun náà ti sọ pé ẹ látàzáàlù sọ ibà tó kí ní ummadi mansura ta'ala al-haqi àwọn èèyàn kò níyàwó nígbò wọn bá àṣírí tí wọn sì máa dá kọlọwọ máa fún wọn lọdún ikú náà mi tí ìbá ìkọlọ ń dáàbò wọn sínú ànábi sàlàm ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbá ti ìbá ti yí padà tí ẹ nígbà táwọn òbójútu tí wọ́n mọ́ ni ẹ fi wá mú aago méjìlá aago méjìlá aago méjìlá làwọn tó máa sínú lóru. nígbà tí wọn òbójútu tí wọ́n mọ́ lábẹ́ àwọn aago méjìlá aago ẹ ìtọ́ yẹ kí wọ́n wò nígbà tí ìràwọ̀ tó bá ti hàn lójú sámà tó tó di táìmù yẹn ní ojú ẹgbẹ́ wọn sí. lóòjẹ́ fún mi àwọn àti pé wọ́n dúró ní ẹ̀ ẹ rí èèmọ̀ bí àwọn àlùmọ́ tí ọlọ́sọ̀rọ̀ láàrin ọ̀sán tí ẹ bẹ́ẹ̀ nù lù iná káàgó méjì ọmọ ti lù ní kódà bẹ́ẹ̀ tọmọ bẹ́ẹ̀ ní oṣù wọn ni àbá tí bá gbé ti lù nígbà tó ẹ fi aago là ní sọ̀tàn mi gbá wẹ̀ balẹ̀. wọ́n náà lè mọ̀ sí sọ́ra àwọn ọmọ nígbà tó ẹ nínú orí náà ní sáà kéde aago méjì ọmọ ti lù ní bó ṣe wá wà bí yàtọ̀ ṣe wá wà bí àwẹ̀ yẹn bẹ́ẹ̀ náà lọ wà níbi àwọn akẹ́kọ̀ọ́ mi náà sì káwẹ̀ ẹ bá a bá wo àwọn orígun àwọn orígun ìsìláàmù yòókù náà bí ìrun ọlọ́run sọ pé káwọn náà máa fi wò wọn náà ṣùgbọ́n àwọn àwọn àwọn àwọn wàhálà dé bá tí wọn ọ̀fẹ́ lu ẹ̀sìn ọlọ́run jẹ́ pajú ẹ̀dá àwọn mélòó wọn wọn wọn làwọn fi ìtẹ̀bọ́ mi àlùwàlá náà ni wọ́n fi ìtọ́jà bá àlùwàlá tọ́lọ́ ni wọ́n máa ṣe ní náà wọ́n ti sọ ìtẹ̀bọ́ mi lásán. láwọn àfihàn nínú ìtọ́wọ̀ àti ẹgbẹ́ àwọn náà lọ sí

suratul Baqara àyà one twenty five ọlọ́ni wa ìdíjà alina libẹ́yìíta mọ́tàbà tàǹlì náà ti wà ámúná wà tẹ́kìdú mi mọ́kànmi ibrahima musalla wà áhìdínà ilà ibrahima wà ismaila àǹkọ́ hírọ́ bẹ́ẹ̀ tí a lè kọ́ ìbínà wàlá àbìbínà wà rúkà ìṣojú ọlọ́ni wa nàbìrán wọn létí. ọlọ́ni wa nàbìrán wọn létí. bàtà wọ ọlọ́run. wàyí dídá adínálẹ́bẹ́yẹ́ta mọ́sàábà tá ń lé náàtì nígbà táwọn ọ̀dọ́ mọ̀ọ́mọ̀ ní ààyè táwọn èèyàn ti máa lọ tí wọ́n máa bọ̀ láwọn oríṣiríṣi èèyàn. nígbà táwọn náà ti ṣe kàábà ní ààyè oríṣiríṣi táwọn èèyàn máa lọ tí máa láwọn oríṣiríṣi èèyàn. nígbà tí Ibrahim ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó nìkan rẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn títì tó ń bẹ mọ́kà gan àwọn èèyàn tó kéré ni ìdí ti wá tó ti àwọn èèyàn ọlọ́run ní létí nígbà táwọn ọlọ́run sí ilé kàábà yìí tá dé ní ààyè táwọn èèyàn ó ti mú ọ lọ máa bọ̀ wà á náà ti dé ní ààyè ọlọ́run ní ìfọ̀kànbalẹ̀ àtàsìkò ànábì ibrahim alayhi salatu wa salam ó sì ń bẹ bẹ títí di sí i. ọlọ́ni wa máa ń yòrí débi yìí bí ilé ha dé bí zolemeni nùdíkì omini àdá abíní àlè ẹ bá ń gbèrò aburú kí ni kò ẹ bá ń gbèrò aburú. kó n fẹ́ bí aburú kankan àbá ọlọ́run nínú gbígbé omi ní adá bí nàlẹ́ àfọ̀tọ́wò nínú ìyá ẹlẹ́ta ìlérò. ọlọ́run ti bá ń lò lọ́wọ́ ìlérò ti bá ń lò lọ́wọ́ ìlérò kàbá àwọn ọlọ́run àlejò náà àfọ̀tẹ́lẹ̀ sọ̀rọ̀ nínú ìyá ẹlẹ́ta ìlérò. ẹ̀hẹ́n tí túmọ̀ sí pé kò ọlọ́run wá ní gbogbo yìí wá tẹ́kìdú mi maqami Ibrahim musalla ẹ máa kírun níbi ojú ẹ̀dá níbi Ibrahim alayhi salatu wa salam. ọlọ́run yẹn máa kírun níbi ojú ẹ̀dá níbi Ibrahim.

ọdún máa ń máa ń lọ tó bá ti tó kúrò láti ọwọ́ rẹ̀ fẹ́ tó ẹ lọ́wọ́ wa pé kí òkúta gan náà kó dìde fúnra rẹ̀. ojú ẹsẹ̀ Ibrahim ọwọ́ wà ń bẹ̀ kárin kéde. ẹ nígbà tí ó nígbà tí gbogbo ẹ yòrò yòrò rò àwọn Saudi náà wọ́n ti yá fi alumíníọ̀ wọ́n ti yá fi ti wọ́n gbẹ́ tí kò ti wà wọ́n wá gbélé lò àpáta kékeré yẹn.

lè tọ́ ìfín náà káwọn tí ọmọ yípo ní ní olúwa wọlé àkìbí iná àtàwọn tí wọn máa kúra dúró tí wọn máa ti ti káàkùn tẹ wárúgà yìí sojú àtàwọn tí wọn àwọn tó ti gbé àti ẹnukú náà wọn máa forí kalẹ̀ ní ẹ̀kọ́ wọn kírun bọlọ. nígbà tó jẹ́ pé bọ́lá ti sọ fún Ibrahim nìyẹn ó sì ní bàbá ìgbàgbọ́ ó túmọ̀ sí pé ìrun náà bẹ́ẹ̀ nínú gbogbo ẹ̀sìn àwọn ànábì Ọlọ́run tó wà láàrin Ibrahim àti ànábì wa sallallahu alaihi wasallam ẹ nítorí àsìkò ìbẹ̀yẹ láti òsì pẹ̀lú ògùn ọlọ́run ẹ wọn bá tá a gbẹ́ kọ́lọ̀ ní òwúlò fún wa o kọ́lọ̀ kọ́pa ní ìbáàdà fún wa ẹ bá a fọ́ ṣe àdúrà ní kíákíá ربنا لا تؤاخذنا لطنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا